wọnú ọlá olórí ẹnu ẹnuwọ ẹnuwọ síwájú olú tó bá jẹ ẹnu ọwọ́ ẹnu ọwọ́ ẹnu ọlá kò sí àbúrú ẹ o ti ká bá mi. ìsọ bẹ́ẹ̀ ìsọ bẹ́ẹ̀. agbéwọlé ọlá ẹ̀dá jẹ gbà ọ̀fẹ́ tẹ́. Hmm. ọlọ́tìdé ọlọ́tìdé èmi ní tàn yín jẹ kò bá ilé ara mi mu ṣe rí àti bí ìjẹta mo ti mu kíní ìjọ tó yọ lọ́rùn ọtí yìí ò bá mi lára mu kò lè yé yín o kò lè yé yín o ẹ ẹ o adéwọlé ọlá ṣé orí ọtí ti bẹ lọ́wọ́ wọn yóò yún mi àbúrò kò sì ní ṣe mo kó mo kò mọ́kànlá kò sí tí ó ṣe é ẹnu ọtí ètí ẹnu bàbá ibà tá <laughs> a ṣe ṣe nu. ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ni. <laughs> ní sábúrú mútọ̀ mútọ̀ ẹ̀jẹ̀ kárí láì kárí láì. akẹ́kọ̀ọ́ ní wọn bá ọmọ olóògbé òru ọmọ ajínigbọ́sì ọmọ ètò ìjà ọmọ ajínigbẹ́sẹ̀ ọmọ akọ́wọ́gbọ́dọ̀ ọmọ akọ́wọ́sọ̀rọ̀ àgbàlá alágbà ní ìrèdùn bàbá yín dòkó bàbá ìlú ní ìlọrin ńlọrọ bá kú ẹrù ẹrù wo ẹsìn ẹsẹjú gbáragada ìwúrẹ́ tí ń bá wọn lọ́gbà hàmà gbọ́n àbùtàn tí ń bá wọn lọ́gbà hàmọ̀ rẹ̀ ọ̀rọ̀mọ̀jí àti ìṣolúwo òṣàlọ̀ ọ̀run wọ́n ṣe fa fún ọ̀run nílà ìbánkẹ́bọ̀ kéèdì tí ó gbàgbà kó dajẹ́ náà dajẹ́ náà. ẹ ẹ ẹ ẹ ẹ òkú ọba lè kún ó dáa lórí. bàbá hmm? ṣe ọ̀rọ̀ ọtí ẹ̀rọ la ti ń fa làdàrú hmm. ọtí yẹn ti ń pọ̀ jù àti jẹ́ta mi ò jẹ́ oúnjẹ gidi kankan ọtí náà ni. ọ̀pọ̀ kọ́pù rẹ̀ ju kọ́ọ̀bù ni. ara ìlú lọ́tí wẹ̀ ni ọtí etí. ìdí èmi yáyáyá ọba ti lè lé ìtàn. ìgbà tí ẹni ń tàbí ta wọ́n ní kí ìdúbà ìdúbà ó ní ìgbà ọ̀dọ́ mẹ̀fà àwọn ọ̀rẹ́ máa ń tẹ̀sí mọ́tì àwọn ọ̀gá lẹ́kìrì ní àwọn ọ̀rẹ́ ìjọba. mo mo mo mo mo mo fèsì wèé mo ti rúgbó ilé mo ti rúgbó ilé àwọn ìyá mi rè àwọn ìyá mi rè díẹ̀ ìlú díẹ̀ ìlú díẹ̀ ìlú díẹ̀ àwọn ìyá mi. ẹ̀ẹ́dẹ́ ìkúrẹ́ ìjọba ọgbọ́n bí ó ń bá nífẹ̀ẹ́ nítorí ilé ìjọba ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìfowópamọ́ ṣe mọ̀ wípé aláàgó gbọ́dọ̀ láago làlú ká tó ṣe ohunkóhun wàyí o àwọn ìlú ní tó bá di ìkànlélógún òní ọba máa gorí àlééfà o ọwọ́ ẹlẹ́ni tó bá wá wù láti jẹ oyè abọ́pakú wọ́n ní kó máa bọ̀ láàfin o gbogbo ìjọba wá kù tẹ́ ẹ fẹ́ gbọ́ tẹ́ ẹ fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá dáàfin ẹ máa gbọ́ rédíò máa tó fọ́n rere o àwọn tẹlifíṣàn máa tó bẹ̀rẹ̀ sí gbé tiwọ́ o. yéèrò kéré. àǹtí mo ṣàlejò yìí mo ṣàlejò yìí ó yẹ kí abọ́bakú abọ́bakú abọ́bakú. ọlọ́dà mi ò jẹ́ kí n yí abọ́bakú bí o rò pé yín sì ni lọ́ba gbé jáde pé tó bá rùn ẹni tó bá rùn ìwọ ló wá rùn fún ọ̀ṣọ́ fún rírì ìrìn wà wo àwọn baba náà wá dàgbà kan tó kú ni bàbá sì wà ń lẹ̀ ìyá sì wà ń lẹ̀ olú ò fẹ́ jẹ ìyá bọ́ba kú ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n rí o báwo ni báyìí. ọ̀rẹ́ àbọ̀ ṣé pọ́sibù ṣá. ọ̀gá mi ó pọ́sibù fẹ́ni tó bá wù ló fẹ́ jẹ oyè yẹn ló bọ́ba kú. tó bá ti bá ṣe yẹn tán kẹ́ ẹ fáìlì gbogbo ètò kù yẹn. rere o kéré o lónílé lálejò lọ́mọdé àti lágbàlagbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ká tó ṣoǹkó nínú ìlú aláàgó gbọ́dọ̀ laago làlú gẹ́gẹ́ bí ìṣẹ̀dálẹ̀ ìlú tá a wà yìí àwọn àgbààgbà wa ní tó bá máa di kànlélógún èmi ọba wa tuntun máa gbadé o wọ́n wá lẹ́nikẹ́ni tó bá wù láti jẹ oyè abọ́bakú wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ láàfin o bẹ́ẹ̀ bá ti dá àfin gbogbo ohun tó bá kù tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ máa gbọ́ gbogbo ohun tó bá kù tẹ́ ẹ fẹ́ mọ̀ lẹ máa mọ̀ wọ́n ní rédíò máa tó bẹ̀rẹ̀ sí polongo àwọn tẹlifíṣàn máa tó bẹ̀rẹ̀ sí fọ́n rere o mo wí tẹ́lẹ̀ o. àbọ̀bàkú oyè ńlá ni oyè àbọ̀bàkú ah! kódà mi tó ní ńlá dé ó ní kìnnìkìnnì lóòótọ́ ọba ló ọba máa ń pàṣẹ pé báyìí ni wọn ò ṣe báyìí ni wọn ò ṣe àṣẹ rẹ ó sì mọ́lẹ̀. ṣùgbọ́n dàbí tó bá bá sọ̀rọ̀ tó bá bínú. àwa gẹ́gẹ́ bí olóyè a lè bẹ kábíyèsí bẹ kábíyèsí awù ẹ jẹ̀bù rẹ̀ kábíyèsí ó sì jẹ̀bù àmọ́ tàbá ò rí bẹ́ẹ̀ tí àbúrò bá ní tó ń ṣe kò sẹ́ni lè yí lọ́wọ́ ẹ̀ wò ní tí ó ṣe nù. nǹkan wá ṣe nù. bẹ́ẹ̀ ni ní tí ó ṣe nù. ọ̀la ńkọ́ bí ọ̀la. àbúrò ah! bá kú àwọn gbádùn gbogbo tó bá ti béèrè pátá ni wọn ò ṣe fún. pátápátá bẹ́ẹ̀ ni pátápátá kò sí gbọ́bẹ̀rẹ̀ tí wọn ò ní fún. àṣejò ti ẹ ẹ lọ àà ó sì lọ. ẹ ti sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀sọ́ tán. ẹni ò sí tó ń fẹ́ tó ní ṣe fún mi. kí làmọ rẹ. o ṣeun a máa bẹ̀ ni pé gbogbo ọjọ́kíjọ́ tí kábíyèsí bá wàjà hmm. nítorí náà lábúgbà kó kú o. ṣọtán hmm. tẹ́títán. bẹ́ẹ̀ni. ẹ yà lé. ikú lásán wa kọ wọn máa bẹ̀rẹ̀ abébakún sóko ni. àwa ni dàmà kó jẹ́ pé ntí gbogbo ẹ bá nífẹ̀ẹ́ sí fúnra rẹ̀ ẹni kọ́ wa kọ́ abẹ́ orí ẹ jọ̀wọ́ mo fẹ́ béèrè kan kábíyèsí kẹta tó wàjà kí n tó wàjà ẹ̀ tó wàjà á lò tọ̀dún mélòó lórí oyè. Ah! náà ló béèrè ọba agbábíàká ó lò fifty one years. fifty one years. bẹ́ẹ̀ni ṣé wá náà ni àwọn náà lórí. Ah, abúbakú tiẹ̀ ṣáájú tiẹ̀ kú. ó sì kìíní. Hmm. ọlọ́jọ́ ó ti dàgbà. ìyá fọwọ́ wọlé kú. ẹ̀mí tí ẹ kú bí ìrírí tó bómi ni ó dàgbà pọ̀. eléyìí tí ó wá gbèsè ká tó fẹ́ tẹ̀mí nǹkan. ó ń lo thirty three years. kí ló tó dínkù bẹ́ẹ̀. ẹ ó dàgbà náà kó ti gbódò yé. kí ni èjì kábíyèsí gbà yẹn náà. kábíyèsí ti ń wọ bí fifty years nígbà náà. kó dorí òye half thirty three ọdẹ ninety three dàgbà o ọba yìí dàgbà o ẹ ẹ old ni kábíyèsí tó fẹ́ jẹ yìí. thirty seven ni. thirty seven ọmọ rẹ lọ sixty. àyè ojú bẹ lọ. ojú bẹ lọ. àyè fà tiẹ̀ kún. àyè ojú ju bá ń lọ. ẹ̀mí yóò ẹ̀mí yóò gbà ẹ̀mí yóò kábíyèsí sí. ọ̀pẹ̀ ṣe ojú ẹ̀mí ìjọba pé bí sixty two tó lọ sí thirty kìíní kan yẹ sí táwọn pé eighty tó nineteen bẹ́ẹ̀ ni ah. àbí ìjọba wà thirty seven years lọ́dọ̀ sixty bá lè dá wá kú. abẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ ló dẹ̀ tó ọwọ́ tẹ ló ẹgbẹ́ ó ti ṣe é ọ̀dà ọ̀rà máa di ẹ̀mú lẹ́yìn o ah. ìwọ́nyọ́mọ́ sí ìwọ́nyọ́mọ́ fún wọ́n yóò fi ṣe é màdìmáyé sá má sáré kọjá kádàrá láyé o. ọba lẹ́yìn ọdún ìṣẹ̀ṣe ìbò ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làwọn ọmọ ọmọ báyìí nìyí ẹwù ẹwù ẹwù ẹyí sẹ́n. ẹ ṣe bẹ́ẹ̀ mi ni mo máa bẹ̀rẹ̀ ẹyin kọ́ lẹ ṣàmọ́ni mi. ẹ àwọn tí yẹn kò bẹ́ẹ̀ mi lára mu ó ní mi lára ayé ẹ̀ ti yí pa. bẹ́ẹ̀ àṣà àti ìṣẹ̀ṣe ni àfikáṣe. ọtí ní ìṣẹ̀ṣe ìgò ní ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe làbámọ̀ káyọ̀dé ní bọ̀rìṣà èyí làwọn òwe létí ẹ̀ gbọ́ ọ̀la là yá ká àgbèrò àbábọ̀ eré ní ìlà rere èè gbódùwọ̀ ọ̀nù bá àbáwọ̀ rere èè gbódùwọ̀ ọ̀nù ń wà á múlẹ̀ pọ̀ tí ibi ìgbọ́sí fún mi lọ́sí wà á mọ̀nà òwe kà wà á fi gbogbo ọ̀gbẹ̀gbẹ̀ fún fọ́ sí ìpínlẹ̀ wa wọ́. èyí yọ bẹ́ẹ̀ ló. ẹ èyí làwọn ọmọ létí ẹ kọ́ ọ̀gá làjáta adáwọ̀ ewu ńlá ní èyí gbódùwọ̀ ní nípa èyí gbódùwọ̀ ní kọ́ wà múlẹ̀ pọ̀ tí wà mọ̀nà òwe wà gbogbo agbára àtàwéjẹ àtàwéru ní ẹni tó bẹ́ẹ̀ wà nínú ayé ọkùnrin wọn ní bọ́nà àwọn ọkùnrin wọn ní orí àgbàgbà náà adágún ikú lọ́jọ́ tí wọ́n fọwọ́ náà kú lọ́jà ìdìbò mẹ́sùn ikú bọ́ ikú wọn bí àjáde ikú nínú mùtẹ́ ikú bí wọ́n fà á òun tí wọ́n bẹ̀rẹ̀ ikú bọ́ ikú wọn bí àjáde. Sing before you do, I might. Olódùn jẹ kó tó jó, ọ̀rẹ́ wa ti. Think before you move. Don't think of ah! Onílárí. ó tún ti jẹsẹ̀ ajá lọ. Adébóyè. Kíkún mi kíkún mi. Mo ti kọ́ ẹ̀kọ́. Mo ti ẹgbẹ̀. Ọmọ tó ṣẹlẹ̀ ìwọ nìkan mo lè jẹ́wọ́ fún sórí ẹ̀kúlé yẹn bó lè bá wọ bẹ́ẹ̀ akẹ́kọ̀ọ́ gbogbo nǹkan ni kò sí lẹ́kùn bẹ́ẹ̀ a máa ń gbé irin a máa fi gáàdì ẹ̀ àwa dá nǹkan òbí rọ̀ tí kò sọ náà bẹ́ẹ̀. ọgbọ́n burúkú ti wà nú rẹ̀ lọ́sàn ilé gbòòrò ni. ẹ wá ọ̀rọ̀ kò nílé bó bá ti bá ní rè yàn sọ mò ń gbọ́rú mọ̀kàn lé gbòòrò mo dẹ̀ ti jà ah! wọn ìmọ̀ ti fáìtì lórí rẹ̀ á tó ẹni mẹ́ta ìmọ̀ ti bá jà mo wá pé gbogbo ìjà mi kó lè fẹsẹ̀ múlẹ̀ àfi kí ǹgbọ́ àwọn ò fẹ́ joyè àbọ́bàkú. Ah, bá <laughs> fi yún mi nù jáde kéré ah, bóyá ro mọ wọ́n dìrọ̀ mọ́ oyè àjòyè àbọ́bàkú ó kàn gbọ́ kàn ń pèèyàn ní ṣìfà àbọ́bàkú ni. bóyá ló mọ implication pèèyàn joyè àbọ́bàkú ẹ ṣìfà àbọ́bàkú o ṣìfà àbọ́bàkú o. ṣé gbogbo kúlẹ̀kúlẹ̀ ó ti mọ̀. dẹ́gbẹ́yẹ kò sí tí ó yẹ mi nú ẹ. sórí àbọ́bàkú àwọn àṣẹ o sórí ẹ̀yìn èèyàn problem tẹ̀mí ni wípé negative side of story ìlẹ̀ máa ń dìmú ẹ̀ kí n wo positive side of it ó lẹ́fù tí mo wà tí n bá jábọ́ bá kú wọn á gbé mọ́tò fún mi gbogbo ayé tó bá ń jẹ òní máa máa jẹ ó lé nǹkan tó rùn bẹ́ẹ̀ ni pé ìjọba bá kú àgbà kú máa kú. yes ìjọ wọn lọmọ kan máa kú ìjọ wọn lọmọ ọba tó jẹ kí ìtọ́ gbèsè yẹn tó jẹ fifty one years. o ti o ti wá dìde bẹ́ẹ̀. ìtọ́ gbèsè yìí thirty three years. Ah ẹni tó wá fẹ́ jọba yìí is just thirty seven years old tó bá lè lo thirty three mọ́ o ti pé seventy tẹ́mi bá lo thirty three mọ́ èjì mi mo ti lé ní ninety ṣọ́kí ló kù ọba abẹ́mi lórí ọba àjùmí sómi ọba àsunmi ikú kan ló máa pààyàn. akínkúnmi mo ń ròyìn pé gẹ́gẹ́ bí friends is friends ó yẹ ká máa advice ara wa positively. positively positively n tí mo fẹ́ kó sọ gangan nìyẹn tí n bá jẹ́ abọ́bakú ọ̀rẹ́ abọ́bakú nìyẹn. over my dead body. irọ́. tí n bá jọba ọ̀rẹ́ ọba nìyẹn ìwọ gbà mí láàyè support mi kí n joyè ọ̀nà àgbádùn. akínkúnmi tó bá mọ iyì tó iyì àti àkànlé tó wà fẹ́ni tó yẹ pé ilé sọ mẹ́rin ò jẹ. fẹ́ntì ò joyè rí ẹ wo wo débèrè débèrè mo fẹ́ jẹ abọ́bakú tí o bá wa tẹ lọ́rùn you your worst akíkún mi kíkún mi. Ah! Ah! ìyọ̀rọ̀ ló máa jù. kí mo ṣe fẹ́ bẹ̀. ìyọ̀rọ̀ ló jà jù. láti confuse ọmọkùnrin ẹni ròórò ètò ẹ̀rọ la rárá. Right. King before you. Okay oyè lóúnjẹ kó tó jóyìn ọ̀rẹ́ wa ti gbè fi. èyí ni a kó bọ́lọ̀ tuntun yìí lọ wọ́n tún ní ẹ̀rọ dọ́là ọ̀gá ọ̀gá ọ̀gbìtì. kò gbọ́dọ̀ yẹ wájú yìí lọ bó bá tún yẹ wájú yìí lọ nǹkan mi ò wò. Ah, ọlọ́gbà ó yẹ wájú yẹn wọ́n lọ́wọ́ lẹ́nu kábíyèsí o kábíyèsí o kábíyèsí olúwa mi o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ojú báyìí àbí ojú. kódà pẹpẹ kan ti jẹ láti tún pọpọ sí sí orí. ẹ̀yin olóyè ẹjẹ bá wa dúpẹ́ dúpẹ́ kásìkà bàbá kábíyèsí náà dúpẹ́ eléyìí ẹ wọn pọ àbí ọdún kábíyèsí ẹ má bínú sí mi mo gba àkí lọ́wọ́ yín mo fi kéegi ẹ jẹ́ kí n gbọ́ ọ̀rọ̀ yín lẹ́nu yín ẹ jẹ́ kí n dúpẹ́ fúnra mi torí wọ́n ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ bí ìgbà tọ́lọ́ṣà bá kó ẹrù èèyàn lọ ni ẹgbà tí àwọn kan kóra wọn jọ tọ́pẹ́ bíríkó tó tán pé bíríkó tó tán sọ pé mi ò ní gorí ìta yìí ẹni náà o ọmọdé lè fẹ́ and I promise you I am not going to disappoint you a bit. ẹ ẹ jọ kábíyèsí point of order. Eh, point of order ṣe rí. abẹ́wà kú tó bá dìgbà mi wàá kàn sọ excuse me kó tó máa sọ̀rọ̀ lọ ṣàgbọ́n mò ń sọ̀rọ̀ lọ́wọ́. ok eh, excuse me kábíyèsí. Oh, go ahead. Eh, ẹ ẹ lóye ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èmi àti kábíyèsí ká lè tún ayé yín ṣe àbẹ̀mí fìyà jẹ̀yìn olóyè rárá kábíyèsí am I speaking your mind. ah ẹ o oh, yeah, yes o ní point you are o ní point e, point wà nínú point ẹ point dẹ̀ tó wà outside the point ẹ ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ni pé kí ìyànnà náà fún wọn dáadáa e, nǹkan tí e, abọ́bakún gbọ̀njú àti sọ ni pé ṣe rí àwa náà nílùú o ẹ̀yin nílùú àwa yìí nílùú kò yé yín kò sílùú kankan bì mọ́ so wọ́n ní ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́ jọ̀mọ́ ṣó ti yẹ yín ẹgbẹ́ gbogbo àìmọ̀ ẹjẹ́ kájọ gbé kájọ gbé ìlú ìlárugẹ ẹ ṣó ti yẹ jọ mo fọlọ́ ń bẹ̀ yín. àwọn àìbúrè ẹgbẹ́ ìpamọ́ wa kú. àtàwọn ni o gbogbo àwọn ṣẹlẹ̀ ṣẹlẹ̀ àwọn rè àwọn ṣẹlẹ̀ ẹgbẹ́ lónìí ẹgbẹ́ lónìí ẹgbẹ́ lónìí ìṣẹ́jú kan. kí wàá ní à ń tẹ̀sọ́nù yẹn wọ́n wọ́n ní à ń tẹ̀tù fún ajá nǹkan tí olórí láàfin sọ ni pé oúnjẹ yìí ti ṣetán pé kẹ́ bọ́ sí dáìnì kẹ́ wá jẹun ṣùgbọ́n báyìí la ṣe máa pín ṣe mọ̀ pé ọba olúfọ́n tó wá kí wa fún ti ayẹyẹ ìgbádé òní ó sì wà ń kalẹ̀ èmi àti abọ́bakú àlọ́yọjú sí ọba olúfọ́n ẹ̀yin olóyè ẹ̀yin á lọ máa jẹun ayẹyẹ á máa lọ́ǹtà. ẹ kábíyèsí bẹ́ẹ̀ kọ́ la ṣe máa ṣe. o ní contrary opinion. very very contrary ẹ wò ẹ̀yin ẹ lọ sí ọ̀dọ̀ olúfọ́n ìyẹn kábíyèsí tẹ́bà wà lè dá lọ ẹ̀mú agbọ́pàdánù èdè á lè dà àwọn olóòlù ẹ̀jẹ̀ ebi ń pa mí gan-an ìfúnmi ti fẹ́ gé ebi pa bastard sí mi lára. ẹ ẹ lọmọ kọyọ. kábíyèsí ọkọ dáná. kò sí kankan. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹjọ́ kò yọ ọkọjá. ẹ ṣe o ẹ kábíyèsí o ẹ ṣe o ọmọ ọmọ ẹwù lẹ́yìn kábíyèsí wa ti lọ fún ìdílé kan. mo bá ṣe fẹ́ o ṣe òṣù ọ̀la ayé mi ìdójúlá ó ti dé ẹwà ó láì sí àgbà wà lẹ́mi lókàn. Ìwọ̀n ọmọ ọmọ ọmọ ẹ̀dá àwọn ẹ̀kọ́ ọmọ ẹ̀mí lọ́wọ́ àgbà náà. Ilé ìwọ̀n ọmọ ẹ̀dá àwọn ẹ̀dá àwọn ẹ̀kú. Abárí. Ọlọ́jọ́ ń gbàgbà. Ìyọ̀dá máa tó mọ́ láìláde lórí àbọ̀bà kúgbà yẹn. Sọ fún Fọ́dàdé wípé èmi ọba adéwọlúọlá. adégorólé the first the alákèrè of Akere kingdom mo sọ fún wípé eyín tí ajá fi ń bọmọ ìṣeré wọ́n fi máa with immediate effect kó kúrò níbi tó wà yẹn and I am not ready to listen to any nonsense yes leave now yes ah, yes yes kálápàlà àbí. kábíyèsí ẹ pálapàla ni tó ń ṣẹlẹ̀ àìtí yíká là ń fọwọ́ bò ẹ̀yin lẹ́nu ní ẹ̀lẹ́ làṣẹ. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí ṣẹlẹ̀ ìjọba. kábíyèsí ẹ ẹ ẹ o kábíyèsí ah, ẹ má dàrú olóyè láàmú kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ àmọ́ tó bá ṣẹlẹ̀ láàfin. bí èsì yẹn ti jẹ́ kí ni ìṣẹ̀lẹ̀. ẹ kábíyèsí ẹ mọ̀sán wá sókun ayé ẹ jẹ́ àmọ́ tí ń lọ. ẹ wẹ wẹ ọ ṣe agbábákú hmm? agbábákú hmm? mi ò ní jẹ o mi ò ní fẹ́ kò lè possible. ó wà possible sá kò lè possible. ó lè wáyé ṣé ìlú mo nílùú ni ọwọ́ gbọ́gbọ́ ni mo nílùú náà. èmi àti ìlàjọ nílùú. no èmi èmi àti ẹ̀kọ́ làjọ nílùú àpò tájọ nílùú. àwọn decision take ìlú yìí kò ṣe èmi nìkan kókó kókó èmi àti èmi dá. these are my executives. yóò bọ̀ they are my executives. clear me yeah you, you won on them as well and what made me láti to involve in decision now. okay I cannot make one decision in this one I'm alone. one very good very good. ẹ̀yẹ́ àpò ọkọ̀ kábíyèsí èmi náà fẹ́ àfin tèmi mo fọ́ lóye mo fọ́ tọ́ abọ́bakú òsì abọ́bakú ẹ̀kẹ́rẹ́ abọ́bakú ìyálóde abọ́bakú ìyálájẹ abọ́bakú kábíyèsí nínú kò ní lẹ́s. ní mo lè fi ní ilé mi. ó lè rí tó fi kú dànù ẹ ẹ dákun kábíyèsí o kádé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kásẹ̀ ó sì pẹ́ lẹ́nu kárí kése ẹ dákun arákùnrin ẹ dákun kí ni kí ni mu náà ṣé ó ṣẹ̀ṣẹ̀ ra owó lé eléyìí ni àbí ti ń dàwọ̀ tipẹ́ ni gbogbo ọmọ sí kábíyèsí kò ní yẹ abọ́bakú olóyè ó sì òfò ah, ni. mo máa bọ̀ abọ́bakú kú ẹ̀ àbẹ̀bẹ̀ ẹ̀ lè ṣe èmi. ìbá kú ọ̀rọ̀ gbọ̀ wá ní ìlú àkàdé ni. ẹgbẹ́ àkàdá abọ́bakú ẹgbẹ́ lóyè náà kí ló fẹ́ ṣe. mẹ́ta máa rọ̀ tó bẹ́ẹ̀ ẹgbẹ́ àkàdá. kábíyèsí ẹgbẹ́ akọ́mẹ́rù tí bá ní ẹni máa bọ̀ fún bàtà bẹ́ẹ̀ ni. ọlọ́run ti bá gba ojú ẹ̀ báyìí ojú àlẹ́ sí mi lọ́wọ́ ni kí ló ṣe lẹ́yìn. gbọ́dọ̀ padà yóò sì mú jíjọ lọ. wà ọdún ní mo ti má ṣe bíi tout ẹ má ṣe bíi tout olóyè ni ẹ ok dání tẹ ẹ padà ó tó lè fẹ́ já o. ẹ gíní sọ́ba yìí akíkún mi kò lórúkọ ọ̀nà mi ni. ó la orúkọ mọ́ high chief abubakar lórí àkàtúntà gbọ́ ilé lójú máa ń lọ́lẹ́ gbàdú mi ò gbọ́ mọ́tò gbogbo ilé yìí ó yẹ lọ́wọ́ mi. kábíyèsí ń gbọ́ ni. Ah, ọ̀rẹ́ ti yé mi ẹ ẹ wo akíkúnmi èègbọ́n ni ọ̀ bẹ́ẹ̀ ni bí ajá bá sì ti kú báyìí èègbọ́n wọn bá já kú. ewo yìí abọ́bá kúrò sí àṣà yọ bẹ́ẹ̀ ni ó lè káàdì fún ọ tó fi kú wọ́n lè káàdì fún ọ ẹ̀ jọ ṣé ayé ọ̀dẹ kankan fò ṣé kò lè palace. wọ́n ta ni. ẹ ẹ wà á lè kó fọ́ ọ náà ó dá ẹ. Ah, àbọ̀bá kú. Ah,

kàbíyèsí ẹjẹ́ kó sí lọ́jà rẹ àkìlọ́kù dúkù tó fẹ́ ṣe ẹtí ẹ bẹ́ lórí ti ń jẹnu wúyẹ́ lọ́rọ̀ rẹ̀ ẹjẹ́ mo bá dáadáa lọ́jà rẹ. ẹ wo kábíyèsí èyí lè fún apá kúránà lọ́jà rẹ. ẹ wá aṣẹ kan fún akíkọmi kọ́ mọ̀ ṣe tí ì bá ṣe pé agbọ́pọ̀ ọmọ bínú àbá ti ní kọ́ mọ̀ gbé ọ̀pá ṣùgbọ́n àwọn bá kú ní láyà tiẹ̀ tí bá ń ṣiṣẹ́ tẹ̀ ẹ̀rán lọ bọ̀ tó dalẹ̀ tọ́ rẹ̀ tó sùn tàkùà kábíyèsí àfihàn wa. ẹ tó ti lagi látàárọ̀ torí ẹ ti burú dànù. ó yà ó yà dé bó ṣe rí lulú yóò tún sọ yẹn bí ẹ bá ti fẹ́ lọ bì kan bí ẹ bá lè lọ ẹni kó lọ bẹ̀ bó bá máa ṣe wàhálà tó bá máa fi dé lálẹ́ yóò ti rẹ̀ kò ní béèrè àfin irú wèrè ẹ̀ ní béèrè àfin. ṣé wípé ọwọ́ tó dilẹ̀ lèṣù ń bẹ̀ lọ́wọ́. ẹ ẹ sọ kábíyèsí. Hmm. láìdáde lórí àbọ̀ bá kú jáde ọba ìgbè fọ yóò. ẹ dábọ́ bẹ̀rù ẹ dábọ́ bẹ̀rù ìwọ́pẹ̀ ẹ dábọ́ bẹ̀rù ẹgbẹ́ ọ̀rẹ́ mi wájú bàbá ẹni fẹ́ fẹ́ lo ẹ̀rọ sọ àwọn ọ̀rẹ́ ẹ̀rọ fẹ́ àwọn ọ̀rẹ́ wọn bá tàbí wọn ti bí bàbá ẹni fẹ́ ẹ̀kọ́ tó àwọn ẹ̀kọ́ tó àti ẹ̀wọ̀n jọ. abọ́bakú. abọ́bakú. èmi ni fi ha kí ha kí ni fi ha abọ́bakú. àwọn ni abọ́bakú. ìwọ ni kí wọ́n á gbé mi jáde nínú mi. ẹ̀yin ló ẹ̀yin ló àwọn àti ìdíwọ́ ló kọ́kọ́ gbà èmi fẹ́ kí wọ́n kọ́ bọ́lá sí fún mi ìwọ sí pé wọ́n mi kọ́ fún wọ́n mi kọ́ fún kí ni tiẹ̀ wọ́n ti kọ́ bọ́lá sí fún wọ́n ti ní kọ́ fún mi wọ́n ti jẹ́ ẹ kí tèmi ti jẹ́ lọ́mọ akú lọ. I chief agbẹ́gbàkú tó ju ọba bòmí lọ ẹ bá wa tọwọ́ fún ẹ ẹ bẹ́ẹ̀ sí ẹ ṣí àdìbò. èmi èmi àná torí mo pọ́n ẹ lé mi ò fẹ́ mẹ́ fúnra mi mo ṣe kó mẹ́ fúnra mi lábẹ́ orí sáìsì ẹ̀rọ ọkọ̀ dàbà wọ́. irú àṣà parapara wọn ni wọn dẹ́wọ̀ bí báyìí ẹ gbá sínú ilé wa ẹ wá ń lọkọ mi mọ́nu ilé ẹ ẹ bá bá kú lásán làṣọ. èmi náà bá bá kú lásán. bẹ́ẹ̀ni èmi náà bá bá kú lásán. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lẹ́nu ìyàwó ẹ̀. ntí mi ò fi ń ṣe abẹ́wà kú lásán làṣọ máa fún ẹ. ẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìṣòro mọ́tò òdìlé. máa fún ẹ. ìyàwó ẹ bá mèrè ṣe dáadáa lóṣù bẹ́ẹ̀ ni máa dá padà lóṣù yìí ṣùgbọ́n tí ò bá mèrè ṣe máa dá padà láàárọ̀ la mo kàn fẹ́ tẹ́sì bọ́lá bí fọ́ ìṣe ṣe rí bọ́lá mi ní kí n dáa ni. tẹ́sì kí wọ́n jẹ́ tó bọ̀ àwọn àwọn àkú àwọn àkú. lórí àbọ̀ bá kú jáde ẹ̀mí ń fẹ́ mú àbá kan wá ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn nǹkan ribiribi tẹ́ ti ń ṣe nínú ìlú wa yìí àmọ́ lóore o wọ́n rò wípé kí ẹ bá wa kọ́ ọjà ìgbàlódé sínú ìlú yìí ẹ máa wo àwọn àǹfààní bíi méjì mẹ́ta kan wà ń bẹ o gẹ́gẹ́ bí àwọn obìnrin inú wa dùn wípé kábíyèsí ń tún lò ṣe àwọn ọ̀dọ́ wa wọ́n máa wò wípé lásìkò tí nǹkan bí ọ̀tún bí ọ̀tún ó ń wọnú ìlú wa yìí wá mo wá wípé tẹ́ bá wo ibi ìta Adékúnlé yẹn tá a bá lè kọ́ ọjà ìgbàlódé síbẹ̀ tá a bá wò níbi ọjà tá a ní lókè lọ́hùn ìjàmbá ọkọ̀ máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ tá a bá tẹ̀ kọ́ ọjà lọ síbi ọjà ìgbàlódé ẹ rí i pé inú gbogbo aládùúgbò àdùn wípé kábíyèsí wa ń kọ́ ó ń ṣiṣẹ́ lásìkò tiẹ̀ ìyẹn ni mo ní kí n bá yín sọ kábíyèsí. ìyá hmm, ọlọ́jà uh, thank you so much ṣe um, ọlọ́run ní gbà ọpọlọ lọ́wọ́ yín ṣé decision ìlú yìí láti fi ọ̀dọ́ jẹ ọba máa gbádùn ẹ̀ nǹkan tá a ṣe ń pariwo náà yẹn pé ẹ jẹ́ ká máa fi ọ̀dọ́ sípò torí pé ọpọlọ ọ̀dọ́ ó sì máa ń jí pépé a sọ pé táwọn tó jù wá lọ náà ti kú o lálẹ́ àná ni mo ṣe pé olórí jókòó tí mo ń sọ fún pé mo fẹ́ kọ́ shopping mall sí eh, oríta oríta ọlákùnrin níbi tí junction ń ṣàpínlẹ̀ kan wà níbẹ̀ tí wọ́n lò mo ní mo fẹ́ fi kọ́ shopping mall kó jẹ́ pé gbogbo àwọn foreign investors eh, gbogbo àwọn designers eh, all over the world wọ́n máa wá sílùú yìí láti máa wá ta ọjà wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ náà tó ṣe gbélé wa a jẹ́ pé ọjà àgbàlódé òun náà tún wà níbi tẹ̀sán. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o eh, wàhálà ti dé o ìjàgbọ́ ti dé o. kí ló ṣẹlẹ̀. ẹ ẹ tàbí ẹ tàbí o wàhálà dé o amúnakú ni o àpẹpẹ fún lọ́wọ́ ilé mi nìsín ló wá gbéyàwó mi ó ní tó bá mi lé ṣe àárín ọ̀sẹ̀ méjì òun ò ní dà padà àbúkù ẹ̀ bá mi lé ṣe ọ̀sẹ̀ kan ní òòrùn tó ń dàgbà kí ló dé nílùú tó lọ́ba tó níjọ́ yẹn gbà mí ẹ̀ ṣàánú mi kí ló dé. dáadáa ó sì dákẹ́ máa yọ ìyàwó ọ̀tún kábíyèsí o. wọ gan ló ṣe wá dáadáa orí ẹlẹ́nu bẹ́ńdẹ̀ kábíyèsí. ọtún ẹni sòrò ṣẹgbọ́n ẹni sòrò. Ah, kábíyèsí. Ah, àgbà gbọ́dọ̀ ṣòro bí òwe ọ oh, ẹ ní sọ̀rọ̀ ẹ jókòó. àbí ah! kan tó bá mi rí sí òun ò ní dá padà. tí ìyẹn lọ sọ bẹ́ẹ̀ abọ́gbàkú abọ́gbàlówó abọ́gbàlọ́lá. òtítí ló wà á. Ah! ọ̀dà abọ́gbàjayé mi abọ́gbàfẹ́lá abọ́gbàkú tó tún jọba bòmí lọ pẹ̀lẹ́ kó ayé. Hmm. ẹ jọ̀ọ́. pé ọ̀tún ìlú yìí mo mo mọ̀ pé ó ti kọjá ìyára ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí n dẹ̀ má tàn iwájú mi ló wà báyìí tó ń rá bàbà tó ń dì mí lẹ́sẹ̀ mú tí mò ń gbà ẹsẹ̀ rẹ̀ dànù tó ní kí n jọ ẹ kí n fi yá mi ok mo fẹ́ kó ro tèmi gbogbo ẹ̀ṣẹ̀ yòówùn tó bá ṣe mo fẹ́ kó dáríjì tí èmi àti ẹ bá ti rà or then we sort things out okay jọ̀wọ́ ńbo eh, gan ni o gbéyàwó ẹ sí hotel. Ah! Ah! Eh, ṣé ẹ ti jọ ní nǹkan kan pọ̀ ẹ ti jọ ní nǹkan kan. kábíyèsí é, tí yọ ní kankan. good good. ẹ jọ um, abọ́ba lọ́la ó máa wù mí kó jọ kó fi yá mi bá mi yọ̀ǹda ìyàwó ẹ̀. tó o bá fẹ́ ọmọge ogún tó máa fi dọ́là a sọ fún ìyàlọ́jà wa bá wà jáde jẹ́ ká fìyàwó ọ̀tún lẹ̀ ṣùgbọ́n a máa sọ wípé tàbá ti rà all right ṣe. Sure. Ah, ìyá sọlá ìyá rẹmi ìyá rabakẹ ìyá dunni. Ah, kí ló dé ìyàwó mẹ́ta ló gbà mí. ibi kò náà gbogbo ọmọ tó bí fún mi ni mò ń kàkálẹ̀ o. so obìnrin tó ti bí gbogbo ọmọ iná lẹ́yìn náà nítorí ẹ̀ lè ṣáà ń larí mọ́lẹ̀ lẹ́ ń pariwo bá. Ah, ìyàwó jẹ̀rọ àwọn ẹ̀gbọ́n kábíyèsí ayé tèmi nù ìlú mi ló gbé lọ orílẹ̀-èdè mi ló gbé lọ́rùn ẹ̀mí mi ló gbé lọ́rùn. ewu kábíyèsí kábíyèsí ẹ pé abọ́bakú kẹ bá sọ̀rọ̀ ẹ má má jẹ́ kó tùlú ìmọ̀ wa lórí abọ́bakú lèmi abọ́bakú lọ́la ṣóun nìkan ni ìyàwó olóyè ló gbé lónìí ó lè dọ̀la kó sọ pé ìyálọ́jà ló kàn ẹ̀ bọ́ bá tiẹ̀ gbé ìyálọ́jà lọ àmọ̀ pé ìyàgbọ́gbọ́ ayélujú lọ àkádèsí ara mi ní ìlẹ̀kẹ́ fún mi lọ́bí ni ó sú mi o. ìyálọ́jà ẹ fọkàn balẹ̀ mo ṣàrí náà pé òkú ló ń sunkún òkú táta aṣọ lórí sunkún ara wọn kó lè kan yín ẹ kò ní dọ́dọ̀ yín ṣẹ́rí ẹ ti ká máa tù tútù lórí obìnrin olóbìnrin tútù kọ gbá tútù rò kábíyèsí eré ọgbà. ẹ jẹ́ ká máa tù ú ẹ kárara máa ṣe bẹ́ẹ̀ yẹn fún ẹ torí bá a ṣe mi bá a ṣe wọ ni òjì á yan àna ẹni lódì o ó yẹ kọ́rọ̀ yẹn yé yín ọ̀tún ó yẹ kó yé ẹ̀. ṣé mi ṣé mi ìjàmbá. tani. ọba kí ẹ o ọba ah. kí ẹ o ẹ ẹ wo bàbá èrè sí ọba méjì kọ. ọkọ níbo. balógun sọsọrọ. bẹ́ẹ̀ àsùnmọ́ni. adéwọnú ọlá. kí ló ń ṣe lórí àpèrè. kí ló ń ṣe lórí àpèrè. àpèrè àbápèrè mi. èmi ti padà sí ọba ìwọ ti di abọ́bakú mi. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọba mi kọ́ ọ́ ẹ̀ àbọ̀pà ẹ̀ àbọ̀pà àbọ̀pà ọ̀pọ̀ tó lọ́ọ́ bí mi ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ irú aláwọ̀ ni mo náà yìí abọ́bakú àdé. ìtọ́jọ́yé láyé òye ẹni tó jọyè láyé òye abbk. kábíyèsí o. <laughs> abọ́bakú mi àtàtà. your majesty. abọ́bakú mi tó ju ọba bòmí lọ. his royal highness to the call. kẹ́mi ọlá ogun <laughs> bàbá. bàbá bàbá. Uh-uh. kí ló dé. wọ́n mọ kàrámọ́ wọn náà. àná kò dá tó ó ti fẹ́ máa dàbí tàwọn eh, onímùkúmu yẹn. Hmm, ṣé o ti gbọ́ àfin ló wà lẹ́sọ̀ lẹ́sọ̀ yẹn ṣì dá díẹ̀ <laughs> uh, anyway um, mo fẹ́ ran iṣẹ́ ni mo ṣe ní kó yọjú sí mi ní kíákíá. Ah! kábíyèsí iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi gan-an mo busy this time. mi ò mọ̀ mo mọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ kó ṣe èyí ni mo fẹ́ ran iṣẹ́ yẹn ọjọ́ friday ni. ọjọ́ friday ọjọ́ friday ọjọ́ friday. àgọ́pàá eh, eh, kí ni ìṣẹ́dúwà ọjọ́ friday náà friday friday friday friday friday friday. bàbá mi ju títú jọ títú jèrè mo ní mo fẹ́ rẹ̀ ránṣẹ́ ó ti ṣe wá ṣe friday friday friday èwo ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé àṣẹ tí n bá pa fún òwúrọ̀ múlẹ̀ lọ́dọ̀ ẹ̀. kàbíyèsí o <laughs> kàbíyèsí o. adbk um, bó ti wù kó kó bísì tó ẹ gbogbo iṣẹ́ tèmi bá ti rán ẹ ó yẹ kó pa tiẹ̀ tí kò jẹ́ tèmi ni iṣẹ́ ìlú ni mo fẹ́ rán ẹ náà. iṣẹ́ ìlú náà mo ṣe kábíyèsí. ok gbogbo nǹkan tó bá níjọ yẹn cancel ok o dẹ̀ ní láti lọ síbi tí mo fẹ́ rìn. ẹ jẹ́ ká gbọ́pàá lọ àbẹ́rẹ́ lẹ́nu. ah èmi <laughs> ọ̀dọ̀ abẹ́ ó ti ẹ̀dùn gbẹ́lẹ̀ sí ẹ̀rọ ẹ̀tọ́lẹ̀ ẹ̀ náà sílẹ̀ ọ̀lànà ó kàn jẹ́ pé sọ̀rọ̀ ẹ̀rọ kan tó wà bí ọ̀rọ̀ tèmi ni pé níbi èmi máa ń lọ kò sẹ́ni jẹ́ gbọ́pàá ìtẹ̀lé mi. <laughs> ó wà eh. máa gbọ́pàá tẹ̀lé wa máa lọ́wọ́jú ẹ̀ máa gbọ́pàá bẹ̀rẹ̀. ẹ̀wọ̀n làwọn ẹ gbẹ̀kú ni. Mm. anyway um, Abubakar uh, ìkan nínú àwọn ìlú tó súnmọ́ wa ń bí òun ni ibi tó ń lọ eh, wọ́n dẹ̀ fẹ́ fi ayẹyẹ kan dá mi lọ́lá ni eh, àwọn ọ̀dọ́ ibẹ̀ you know the youth wọ́n rò pé ok ọlá tọ́ sí mi mo dẹ̀ sọ fún ọ pé máa wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pé mo realize pé kò lè work mo ṣe ní uh, ìwọ ni kó wá lọ represent mi and uh, seriously i want to be well represented. mọ́tò wo ni mo fẹ́ gbé lọ kábíyèsí. ẹ gbé ọkọ ẹ lọ́nà. mi lè bí kọ́kọ́ mi lọ iṣẹ́ kábíyèsí mi fẹ́ lọ jẹ́ wọ́n gbọ́dọ̀ rí majesty bẹ́ẹ̀. <laughs> it's okay nǹkan ní bó ṣe fẹ́ nìyẹn it's okay. ẹ ṣe ẹ kábíyèsí ẹ fa two million. kí ló fa negotiation. yóò mú wa inconfidence allowance a máa jẹun àpapọ̀ náà máa gbowó. kí ló inconfidence ẹ̀ gan-an ah, ah. ṣé mo ní kó lọ ra odidi ìlú bẹ́ẹ̀ ni listen ìwọ kọ́ ló máa sọ nǹkan tó máa fún ọ náà èmi ni máa sọ nǹkan tí o máa fún ọ donate two hundred thousand naira fáwọn ọmọ yẹn o gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. ẹ fún mi ní ten grade ẹ tẹ́ wá mi yàn àbí kò lè jẹ́ bẹ́ẹ̀ máa fún ẹ ní twenty thousand naira wọ́n fún ẹ̀ nìka ìwọ kọ́ ló máa rẹ kó síkà wọ́n fún ẹ̀ nìka so kò sí nǹkan tó fẹ́ fowó ṣe. please wọ́n twenty thousand and two hundred thousand. tag your majesty you will be adequately represented. That's what I want. That's what I want. kí n bọ́ palẹ̀ ni àbí kí n máa gbé lọ. gbé mi gbé fún mi. ara bàa bàa. Before you do. Before you do. kábíyèsí ojú òní tí aṣọ ọdún ọdún mi tọmọtọmọ ẹ máa ń ojú òní tí o ṣe fọwọ́ kábíyèsí níta àwọn kan ti ń bẹ̀ ni pé inú wa dùn gan pé a pè yín ẹ wá kò ní sí odidi ìlú kan gbé wá sí ìgbà yìí yẹ. àwọn wá fẹ́ bèrè pé ṣé ẹ ṣàbẹ̀wò fún ọ hospitality ọ̀tá. ọ̀hún ẹ ṣọwọ́ ọ̀tọ̀ ló ń jẹ ọ̀tọ̀ ló ń jẹ nípa ìlú fún wa kí ni tó bá ṣerú program báyìí bó hmm. jẹ́ bàbò hmm. jẹ́ mọ̀lá bó jẹ́ sẹ̀mù hmm. ẹ fún wa jẹ́ ẹ̀rọ wọn ṣe ń gbà ní. Ah, kábíyèsí ṣé ilé ọ̀rọ̀ lóúnjẹ tó ẹ sọ yẹn àwọn èrò kò ní dáa kí orí adé kó máa forí adé bú òkèlè níta gbangba ni. èyí ni orí adé tó ń jẹ ṣe ẹ ṣe bá àwọn dàrú. Eh, kábíyèsí ṣé o rí i pé owó tẹ. owó ta fún kéré olè nìyẹn twenty thousand kéré èmi ńlá location ti kábíyèsí gbà. bẹ́ẹ̀ ni ìyẹn lọ́pọ̀ ó yẹ kẹ́ appreciate twenty thousand naira yóò kéré o ṣe èmi tẹ̀ ìpẹ́ tó máa parí ẹ̀ tó máa fọwọ́ ọ̀rọ̀ sí kábíyèsí ni. ẹ mm. <laughs> eh, kábíyèsí ẹ̀kọ́ táwọn arò tẹ́lẹ̀ ni pé ká sọ pé kábíyèsí gan ló wá àbí wọn máa lè fún abẹ́rẹ́ bíi one million àbí. àbí two million àbí five million. ẹnì mi ẹnì mi sẹ́ẹ̀sì lọ. ẹ ṣe o ojú eh. èrìtì ẹ ṣe o ojú èrìtì ẹ ṣe o ojú ẹni tí ẹsẹ ojú ẹni. ọ̀pọ̀ ìpàdétọ̀ lọ́wọ́ alọ tí o bá ìtẹ̀ náà ni. Ah, eh, eh, eh, ẹ ṣe gbọ́dọ̀. ẹ máa tó bá ti mú o débẹ̀ a sì ní méjì tá a fẹ́ ṣe oṣù kọ́. ẹ ẹ òun dọ́gba ẹni mi ni agbọ́pàá ètò gbà lọ. ọ̀sán àlọ́ tọ́lẹ́tì sá. nígbà tẹ́ ń tẹ́ nípa ìjẹ tẹ́ ń jẹ́ mọ́síkọ́ check ṣé mi ò sọ fún yín ẹ̀kẹ́rin ni àbí nígbà tó bá ya ìfún ẹ̀ etí àná. ọmọ àǹtí mélòó ni kiss àti bàbá ẹ. márùn ló ti lọ. five good ẹ fún mi ní mẹ́ta so a kó extra four. àwọn kí ni. kọ́ńtò kọ́ńtò ìṣòro kúrò tí ìbàdàn wà gbogbo ìlànà àwọn adẹ́sùn lóbi. àlẹ́ ah, o mo ti complain bẹ́ẹ̀ mo ti pe hotel so mo ti sọ fún wọn pé kọ́ organize oúnjẹ. fùfú yan ẹ̀fẹ̀ kánú ẹ̀fẹ̀. àmì kàwé máa sùn lébi yé. ẹ̀sà ṣe é lọ́mọ pàgọ́ lẹ́nu yẹn mi ò ní jẹ méjì ilé kankan ní gbèsè àrùn dáadáa ẹ ok kò sí problem sàkálẹ̀ ti já mi sí ti pẹ́ ni èmi wá máa ti arrange but bẹ́ẹ̀ sọ yìí sí máa pe àwọn ọmọ yẹn máa kó wọn ní. láyé ah, ah, yorùbá sọ wípé ojú àwọn làwọn fi gbọ̀bẹ̀ jẹ́ kí n mójú mi dé báyìí gan-an ní a fi jí ẹjọ́ wù yẹ ìyẹ́ tó bá wọlé pàdé ìgbẹ́ tọ́lọ̀ bẹ̀rẹ̀ nínú nǹkan ẹ̀mí pé àgídẹ́rẹ̀ àgídẹ́rẹ̀ ah, mo rẹ̀ sá àdúgbò tí àwọn ọmọ ẹ wà olóṣù avenue ọ̀sìkàmbó area ni wọ́n fi tà. wọ́n yẹ nínú tí wọ́n wọ jíìmù lójú ẹ̀ bá ti bá lọ panamá ní báyìí èmi sì lè gbé ní sùkúl tí bá dókú gbèsè lójú ẹ̀ bá ti rán níbi èmi sì lè mọ owó yẹn. èmi ò ní lóore ìṣọ́ àwọn àgẹ̀ ọ̀wọ́ ẹ̀ẹ́dọ́kùnrin kí orí àkọ́kọ́ tó lè bọ́ bàbá. nígbà tí abọ́pa ti lè disgrace tó yẹ pé tọ́lẹ̀tì lè sọ̀rọ̀ lẹ́sẹ̀ ìwọ bọ́ sípò abọ́pa. ìwọ bẹ́ẹ̀ ni ẹ̀ ẹ̀ ọmọ tó ń gbé wa màá kọ́ um, ọmọ kan tí kò sọ kan nínú. ẹ jọ ẹ bá mi fún abọ́pa tó bá ti jáde toilet ẹ fún wọn kí n pé rúùmù tí wọn ní pé káwọn lọ relax àwọn àbọ̀ tó bá wọ́n àtìkè fún yàrá kan fún yà ṣó bí akẹ́kẹ́ wá ní kan kẹ́ ẹ̀ wọ́n ní five eight seven eight o yẹ kàn ní tòtò tó àwọn jù wọn máa ń lọ sí tí ó di ojú ojú tẹ̀sẹ̀ tó lè kọ́ ẹ̀ ó wá ló ń lọ ó lè parí. ọ̀rọ̀ ẹlẹ́sìn àtẹ̀sìn ẹ̀ ni ẹ̀sìn ní tíjà bọ́ọ̀ bá ti lè tìdú láti gbá ẹ̀mí kẹsẹ́ òun náà kò bẹ̀rù láti jẹ̀ mọ́lẹ̀ kó wà nínú tútù tàbí àfidí. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ abọ́bakú abọ́bakú ló lè yí o. Ani ojo eyo. Sing before you do. Sing before you do. Woo! I'm crying. I'm crying. Okay. All right, all right. Good night. All I don't tire. Wait, wait, wait. To be honest, I don't know for you. This is not you for you. For you, it's a shy boyfriend. You can do my boyfriend. You can do my boyfriend. You can do my boyfriend. You can do my boyfriend. You can do my boyfriend. You can do my boyfriend hey, you go back there. If I will want with me, you will definitely. Oh. Ṣé àwọn lọ́ba lọ́ba mú gbé wa? Ọ̀la owó wà lẹ àwọn yóò máa ṣe káyéèsí kó tó ṣe lẹ́wọ̀. Yeah ìyá wọn bí wọn bí kí ló bá dé owó ń kọ́. owó ò lágbàdo àwọn yẹn. ọtí ẹnu bàmú ṣùgbọ́n oníjà ni wọn àwọn eléyìí ọmọ máa ń gógó àwọn oníjà wọn lè tutù. ẹ ń jẹ ni wọn ẹ ń jẹ ni wọn ẹ ti mọ choice mi. àwọn ilé ìwé àmì àgbà wọn àmì àgbà yìí ẹni ṣíṣe ẹ má tàdó kábíyèsí o. They no dey go. Idiot. Me and you today. Me and you today. Look at that. Ah, ah, Ṣé bàbá yẹn ò ti kú jáde lọ? Dàrí! Dàrí! Yẹ́ẹ̀ dàrí! Ìwé kílẹ̀. a ní lectures láàárọ̀ yìí ni. kẹ́lọ́ kan máa di three àbí four kẹ́kẹ́ kó bí. dáàdi ẹ̀fọ́ ni three kẹ̀ ọ̀rọ̀. anyway anyway torí pé dárúkọ school ni o tí o bá jẹ bẹ́ẹ̀ àwọn tó tẹ ṣébọ̀jú ni ọmọ nìyí mo wá ẹjọ́ ilé jù sẹ́dá tó mo ti dáyé ilé ìṣètò sọ̀rọ̀ yẹn rí eléyìí ni jù ẹ̀ẹ́dẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ bàbá bàbá ń bà yẹn ìbùnà máa pè é ẹ bá pè mí mo lè kẹ́ wá sílùú wa gbogbo ẹ̀ ń jẹ yẹ ẹ̀ ń jẹ ẹ̀ bá mi mu. máa bá yẹn wọ. ẹ ẹ wá bẹ̀rẹ̀ torí lẹ́tọ̀ lẹ́tọ̀ yín o báwo ṣe lẹ́tọ̀ ni ìdìbò ìlọ ọ̀hún skul àwọn ọ̀dọ́ progress yìí ìgbẹ́ bá tiẹ̀ bá tiẹ̀. ọ̀gá tẹ̀ náà díẹ̀ sílẹ̀ àbúrò àwọn tó máa bá wọn lọ. ẹ jọ ń torí ọlọ inú owó wo gan lélẹ̀. owó nàìjíríà rẹ ilé ìdòwò nàìjíríà mọ sọmọ kẹlẹ ní ẹni. àwọn mọ ibi tẹ́ ti gbé wa yẹn tó bá máa padà síbẹ̀ five thousand lọ́mọ fi gbé káàbù. ọ̀dọ́ bẹ̀ káàbù ẹgbẹ́ kan one fifty ẹ̀rọ káàbù three hundred and fifty sàpò. owó tẹ máa fún wa pásínà lè wà kọ ẹ̀yìn yẹ sà twenty five thousand lówó wa each. ẹ ẹ̀fẹ́ pàtó bá pàtó ní káàjọ sùmọ̀dú káàjọ bá lọ́wọ́ wa káàjọ bíbí tèmi mọ́ọ̀ mọ́ọ̀ àdìgbò àdìgbò ẹ̀lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ mi àwọn ọmọ ti sọ̀rọ̀ fún mi ẹ̀lákùnkẹ́ ti délé ayé yín ètò òní kábíyèsí báyìí látọ̀ṣe pọ̀ yìí. kí ló kèmí pẹ̀lú kábíyèsí ṣé kábíyèsí ló ń sanwó skul mi ni. àdúgbò. mo mà lóko ẹ rò pé mi ìgbọ́n bàtà ọ̀bọ̀ ìfẹ́ ń pè mí I don't care. ò mọ̀ pé níbi tí ọ̀pá ìbá ti wà kábíyèsí ló wà ń bẹ̀ tí ọ̀pá ti tẹ́ lẹ́rùn ẹ̀ bá mẹ́rin ẹ̀ fọ́

n tó ti ní lójúde lè lọ́nu lé ọ̀pá àṣẹ kábíyèsí ti wà nílé aṣẹ́wó pẹ̀lú mọ́tò ọba tí blake máa ba kábíyèsí tó wà ń bẹ̀ ah olórí ọ̀dà gbogbo wa ló ti lójú. abẹ ẹja sọdodo rẹ mi àti tọrọ lọ ṣé àwọn olóyè gẹ̀ẹ́sì wọn ọ̀dà kábíyèsí mọ̀ yàtọ̀ sábà bá kú ni. Ah, ah. Ah, bó lọ́tún ṣe máa ń sọ̀rọ̀ báyìí sí ìwé ìmọ̀ pé ibikíbi tá a bá ti bá ọ̀pá àṣẹ ọba tá a sì torí ọkọ̀ ọba ń bẹ̀ pẹ̀lú plate number ṣé wọn mẹ́gbọ́n bá gangan ní bẹ́ẹ̀ báwọn. orí sọ orí sọ àmọ́ síbẹ̀ náà ó yẹ káwọn oróyìn wa bá kábíyèsí kí wọ́n fọ́ ìlú wọn lẹ́nu wò kí wọ́n tó gbóòórùn pépà. àbí ìyá lóde. àbẹ́rẹ́ ó burú jà. ìfúnjẹ ni wọ́n ń wá báwọn. ọ̀rọ̀ àjọ mọ̀mọ́ mọ́ ó dàbí pé ẹ bá mi wá nǹkan sí ní tí ti bẹ́lẹ̀ yìí àti ń tẹ́lú bì. ẹyin ẹ̀wọ̀n láti jẹ bàbá àti wà bì a lè wẹ̀ a lè fọṣọ a lè pàdé aṣọ ilé ẹ̀wọ̀n kan àwọn ọ̀kan làwọn ọ̀kan kàkiri àfi bí ewúrẹ́ àìbá àwọn nǹkan tó ti ká pọ̀ bí o. ẹ wò kò sí nǹkan tí mo lè ṣe sí ọwọ́ dókítà láti máa bèrè mo ò láṣẹ lẹ́nu láti ṣe. tí mo dé mi pẹ́ lọ́rọ́ yín náà ni bàbá tó ilé ẹni dókítà bá sọ̀tọ̀ òun ẹni dókítà ẹ bá mi ṣe bẹ́ẹ̀ ẹ̀yìn àti dókítà òun ṣe bí àwọn funfun ẹjọ́ wọ̀ ṣe bẹ́ẹ̀ dókítà ń papọ̀ ni ẹ̀yìn ò lè ṣe dókítà lẹ́yìn dókítà ni. tó bá yẹ pé abẹ́rẹ́ mẹ́rin abẹ́rẹ́ wọn kù kẹ́rẹ́ káwùjẹ́ kálọ̀ bí ijọ́ mẹ́rin sí bí ẹ fún wọn papọ̀ o tọ́ba di lọ́la ìtọ́ ẹ̀kọ́ ṣiṣẹ́ lọ́la ó ṣiṣẹ́ o ìtọ́ ẹ̀kọ́ ṣiṣẹ́ lọ́tọ̀ náà ó ṣiṣẹ́ lọ́tọ̀ la o kẹ́mi ọ̀mí ọ̀fẹ́ gbogbo orúkọ báyìí o. ẹ má ronú sá mo ní patient. ẹ ẹni pẹ́sẹ́ǹtì tẹ́wà fi nílẹ̀ ẹni pẹ́sẹ́ǹtì náà fi nílẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ lọ́dún nígbà sọ̀rọ̀ iná ìjẹta ṣé àwọn ọmọ ní ìlú ńlá lọ́dún ẹni ṣe pẹ́ tó lùlù wa. ẹ lọ́dún sọ̀rọ̀ mi. just imagine ẹ ẹ nǹkan tí bàbá ṣe what what a big shame fún mi ní fún mi kábíyèsí o kábíyèsí o akáǹtì má jẹ ẹ̀yin lọ́dún tó fún wa ṣe ṣe ti. ẹ sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ àwa la àwa la ní kẹ fún sẹtí ọmọ sí. àwa la ro àwa la ro pé ọwọ́ tó bá di ilẹ̀ ńlọ rẹ̀ ń sọ ó bá níṣẹ́ lọ́wọ́ ara ẹ̀ ó balẹ̀ o. hello o switched off switched off. agbópamọ́ bátìrì ibi tí o sì ní sọ́rí ta ló ní nọ́mbà agbópamọ́ bẹ́ẹ̀ kábíyèsí èmi náà o. ṣé airtel wà fóònù mo ná sixty naira lè lọ dẹ. o gìn o ọmọ gìn ni. kábíyèsí ló sọ̀rọ̀. olúwa kábíyèsí bá lórí o kábíyèsí o kábíyèsí o. na agbẹ́pà gbé fọwọ́ fún wa bọ́ wa kú right now. n bàbá hmm, kábíyèsí bẹ́ẹ̀ báyìí sọ. ní strength. kábíyèsí bẹ́ẹ̀ báyìí sọ. hello. hello ṣé ẹ ti arrest àwọn tó ṣe mí báyìí. Oh. ṣé ẹ ti tì wọ́n mọ́lẹ̀ òṣìwò ló sọ lẹ́nu ẹ̀. bá mo rò pé ṣòṣì bẹ́ẹ̀ yẹn padà fún bàbá kò sọ̀rọ̀ má bínú bẹ́ẹ̀ gbọ́ fún ìfọ̀ àgbọ̀ padà kábíyèsí wákì náà. gbà á kábíyèsí o kábíyèsí o. àbọ̀fà àbọ̀fà sori ibikíbi tó I wà care. ẹnìfẹ tó bá ṣe hospital ni o lecturing àdókè i care. I want to say yet now kẹkẹ tó mẹsẹ orúkọ mi kẹkẹ tó fi orúkọ mi sílẹ̀ ẹ̀fọ́ máa kó fi ayé mi dé sílẹ̀ ẹ̀fọ́ tó àgbọn mi bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ ṣì ẹ bá wà bá gbọdọ̀ ṣe ìpẹ́lẹ́sì mi now now what is it. bẹ́ẹ̀ ká yọ just just just imagine. look at that look at that you are in trouble. bẹ́ẹ̀ ká ẹ̀ yọ just imagine. you are big you are big wrong Come, just come now. àwọn fẹ́fẹ́ bọ́ ó dàbí pé àtẹ̀yìn àti bẹ́ẹ̀ bíláì ní ìgbéra fún un làwọn ní bàbá yìí wọ̀. ẹ wò ó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tí sọ bẹ́ẹ̀ ní sọ fún mi ó ní bọ́sẹ̀ wíwọ́ bọ́sẹ̀ gbígbé bọ́sẹ̀ yìí àti bẹ́ẹ̀lì ó ní kí n máa pè bọ́lá àbí o. ìfọ̀nà ẹ mọ sọ̀rọ̀ jù ní gbogbo wípé tí wọn kọ ẹ rí bọọlù ọhún orí orí orí mo tọ́ ọ kẹ gbà lẹ́yìn lábẹ́ ìsìn mi. bàbá mi ó ṣe tuntun tó lẹ́kùn kí ni ṣé wọn pa orúkọ mi ṣe orúkọ mi bá bàbá mi kò kà ní ikú kúkú ní ìlú kúkú. ìkànnì ẹ̀yọ́ kúkú ní ọ̀hún ẹ̀ ẹ̀ ṣe mí léṣe ẹ̀ ẹ̀ àrẹ tiẹ̀ ẹ̀ ló ń tọ́ orúkọ ìyẹ̀kọ̀ báyọ̀ bá ti fi ọ̀rẹ́ ẹ̀ Oh, my God. na masalatu ne ilé àtẹlé lọ gẹ̀ẹ́tẹ̀ wàá fún wọn lélẹ̀ méjì ilé ẹ̀rọ kan immediately wàá fi injection inú wàá fún wọn lélẹ̀ wàá ti fún wọn ní injection yẹn wàá tí wọn fún ten minutes wàá test the pressure wàá bá mi kọ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n. ẹkúṣẹ́ náà dókítà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹkúṣẹ́ ẹkúṣẹ́ àpáta ọlọ́run ọmọ fún ṣe. àṣẹ àṣẹ dókítà ẹ má péjọ wá pọ̀ ẹ sì má padà ìlà kí wàá ní pàtó ti ṣe kábíyèsí kan. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí èèyàn kí ní méjì màmá ni. kódà bó ṣe ra àgbo méjì méjì kálukú ní. kíndìnrín kíndìnrín. ṣùgbọ́n nígbà tí a wá ṣe àyẹ̀wò ti kábíyèsí ẹ̀yọ̀kan ló kù. ẹ ah nígbà tí wọ́n ṣèwádìí wọ́n jẹ́ kó yé mi wípé mọ́mí àwọn gangan wọ́n ti ní àìsàn yẹn tẹ́lẹ̀ tó dẹ̀ jẹ́ pé wọ́n fún wọn lẹ́yọ kan nú ẹ̀. wọ́n ti yọ wọ́n ti yọ kan bẹ́ẹ̀. ẹ̀kọ́ tó dẹ̀ kù dẹ̀ rèé kò ṣiṣẹ́ dáadáa tó ó ṣeé ṣe kábíyèsí máa mu títí pẹ́ àwọn tí tó le tó le àti gbogbo àwọn nǹkan tó ń fún wọn jẹ náà ní pèbí bóyá gbogbo ẹ̀ náà ló sodo sí wọn lára àti pé wọ́n tún jẹ́ kó yé mi wípé abọ́bakú wàhálà tó ń fáwọn pọ̀. gan-an ọ̀gá dókítà ṣe rí gbogbo ohun tí ẹ̀ ń sọ yìí mi ò rò pé ọ̀rọ̀ tó ṣe gangan kan wà ń bẹ̀ ṣèbí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bí ọ̀tún sì ṣe wà yìí igun rẹ̀ lé ó sàn ogun dáadáa ó sì súnmọ́ kábíyèsí gẹ́gẹ́ bí sọ́run èmi ò bá rọ̀ yìí pé kẹ́ mú ẹyọ ọkàn àbí méjì ń bi ti ọ̀tún torí mẹ́rin lòún ń rìn láàbò sí kẹ́ fi sisi kábíyèsí kára wọn sì yà kábíyèsí ò tẹ gbọdọ̀ kú báyìí láíláí ṣé wàá tó ní kídínì tí olóyè sọ̀hún ah! kò sáìsì ara wọn nígbà téèyàn bá fẹ́ yọ bátìrì inú aago wọ́ọ̀ clock ìdánfẹ́ fi sínú rìmóòtù ẹ̀ mọ̀ rìmóòtù tẹ́rín tààrà aago nípọn kò papọ̀ kò sáìsì ara wọn. níbi kíndìnrín ló tún padà sí. bẹ́ẹ̀ni méjì ló ní. bẹ́ẹ̀ni nínú méjì òun ṣe bá ọ kábíyèsí fún ìyàn nìkan kí ló dé tí wò fún kábíyèsí nǹkan bíi méjì rẹ. ẹ dákun kí lẹ bá wa ṣe sí ti gbogbo orí ìdọ̀rọ̀. tó bá di ọ̀rọ̀ ilé ẹ̀mọ̀ yọrí bọ́rọ̀ ẹ̀mọ̀ yọrí bọ́rọ̀ bá jẹ́ bí oúnjẹ àbúkí owó ni ẹ̀yin lẹ́sẹ̀ ajú eré ń bẹ̀. nǹkan tó ti ń ṣẹlẹ̀ rèé ẹ ṣe káyì ṣe sùúrù kò tiẹ̀ tí ì le tó gbogbo yẹn gbogbo kan tá a ṣe àti wo àwọn oògùn tá a máa bẹ̀rẹ̀ sí lò fún wọn láti sìn fún bíi ọjọ́ mẹ́ta a máa bẹ̀rẹ̀ sí ní ògùn yẹn fún àáwò lágbára ọlọ́run ara wọn máa balẹ̀. ọjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ ni. Ah, bẹ́ẹ̀ bá ṣe tọ́lọ́run bá fún yín ṣe ó ti dáa fún yín. yóò fún yín ṣe ẹlẹ́dàá ó fún yín ṣe. <laughs> ó ti dáa fún yín. àwọn alálẹ̀ ilẹ̀ yóò ní dúdú tì yín. àṣẹ àṣẹ àṣẹ ẹ gbìyànjú ẹ. àṣẹ bẹ́ẹ̀ bá ṣètò wàá rí bí wọ́n ti ń tà náà ẹ̀jẹ̀ àtètè gbọ́ káwọn bí a bá wò ó sí tó ti yé ẹ̀ṣẹ̀ àdúgbò. wọn ò lè rí ibi tí wọ́n padà pè kan nù wá pé ká fi ilé mùsùlùmí ẹbí wọ̀ ló súnmọ́ kábíyèsí. tẹ̀sán bá ojú wa rẹ̀ bá lè rí gidi nìkan bá rọ ojú. wo ọbẹ̀ mi ọbẹ̀ mi tẹ̀sán pàtó fún mi wo bá mi tẹ̀ kó bá mi sọ ma sọ fún ọkọ̀ pé kábíyèsí ti kú sọ ìjọba ṣe wà pé orí mi sọ́ni bàbá ìfẹ́ fẹ́ mi lórí wọ́n mi ò ní dáhùn àfẹ́ tí máa ti tẹ́tí mo lọ máa pè é. báyìísì. káwọn lè lélẹ̀. lórí abọ́bakú. ọjà yẹn. àìsí abọ́bakú èmi ti mọ̀ pé màá ti gbọ́ pé ọba ti wàjà. ọba ti wàjà. ọba wàjà. èkìrì ẹ̀rọ gbọ́n máa ti gbọ́ pé ọba ti wàjà ṣé o ti gbàgbọ́ oyè tó jẹ ni pé tí ọba bá ti kú ìwọ náà gbọ́dọ̀ bọba kú n gbọ́dọ̀ bẹ orí ẹ dànù báyìí ni torí ẹ ló ṣe ń jáyé fàmílétè ń tutọ́ tí ò sẹ́ni tó lè sọ̀rọ̀ òun agbó kó bá wájà tó wá palẹ̀ mẹ́rù ó fẹ́ máa sá lọ kò jọ rárá. mi ò sá lọ mo fẹ́ kàn jáde ní. kíni wo ẹyin ẹ pàrọ̀ mọ́. ẹ pàrọ̀ wa kú mo mọ̀ pé ó ṣe kẹ́ máì tí mọ̀ láti yejọ́ ìwí pé alárèéfín ọmọkàn ni mí. náà kò dìgbà tèmi àtèèyàn bá ní kíláàsì kí n tó rí fíìn tó bá ti fẹ́ sí mi lórí láti rí ìyàn fi máa rí fíìmù yẹn straight àwọn ọba kújàre tẹ́yìn ìgbà wá fẹ́ àrífín mi ọ̀nà rí. nígbà tá a tó tà rí ó ti yá ìwé ká máa lọ ó ti yá ó yá ẹ̀ka lọ ó yá. Sorry, sir. Yes, sir. Ṣé kò sí bóyá? Kò sí kàásà kiri àwa kò sí wàhálà kábíyèsí ò kú àwọn olóyè lórí kí n pè yín wá. kábíyèsí ti kú ah! wọ́n ti kú sẹ́ kú àbí kábíyèsí ò kú sẹ́ wọ́n ti kú ẹ̀rù dókítà láàyè ìmọ̀ àtẹ̀jẹ́ ẹjọ́ ṣẹlá wo ẹ̀sọ́ pé ìrìn ẹ̀kẹ́kẹ́ máa gọbí sá lọ chief ẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù kò sí problem. kò sí kankan mọ́ kò sí kankan wọ́n ní kábíyèsí náà fẹ́ rí yín kò sí problem náà àlàáfíà ní kábíyèsí wà ara wọn ti ń balẹ̀. ẹ eh, tẹ́ bá ní máa pa yín o chief eh, tẹ́ bá kọ́ ní máa pa yín o. ẹ dẹ̀ wà alright. okay. Are you sure? Mo fẹ́ràn Kábíyèsí. I know you love him. I love him so much. Ṣé àṣà tó fi dé wípé èyí náà ni wọ́n ní kó wá pè wá pé mo fẹ́ wọ́n ṣẹ́? Ẹ jẹ́ ká lọ kò sí problem. Ẹ jẹ́ àlọ́ sá. Kábíyèsí ọ̀pọ̀lọpọ̀. ọ̀rọ̀ ló jájú. bàbá ẹnìkan mọ̀ ń béèrè yín ta. níbo ló pè ń tiwa. wọ́n láwọn aishif abubakar fi gbé plan. abubakar ẹ ọ̀dà sọ fún pé mo wà nílé pé kó wọlé. àwòkọ́ lé. àwòpọ̀lé. akíkúmi. àwòpọ̀lé. akíkúmi. àdókòdókòdókò. èmi ni chief abọ́bakú of ìgbèkùn land. nígbà wọn pé chief kan béèrè mọ́tà chief. èmi ni ìwọ ni èmi wọ́n tó yà wọ́n bá kúlé abẹ́ nígbèkùn lúgbèkùn. ọgbà wàhálà ti wà wàhálà. kí ló fa wàhálà. nígbà tó pé oṣù méjì àti twenty six days tí kábíyèsí gorí oyè kábíyèsí ti sìnkì. ha ó dẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ pé ìjọ kábíyèsí bá ti kú àwọn bá kú ẹjọ ṣẹkọrẹ ẹ wa kú báyìí èmi dẹrù kábíyèsí máa lò bí sixty to seventy years kódà kábíyèsí lọ́sibítù tó wà báyìí ó ti ń tọrọ kú o jọ gbà mí o gbà mí o kódà gbogbo tí mo gbádùn lórí oyè kò kó sùkàn. Hmm. tí kábíyèsí bá ṣe kú àrùn tó bàbá kọ́ tẹ̀lé ni. gẹ́gẹ́ bí ẹ ṣe wí o ẹ̀sùn dàkọ́ rẹ̀ babaláwo wa kú ní bá a ṣe jọ wà. ìwọ náà jìnnà sí mi nígbà tí ju iye ọ̀wọ́n tán jẹ́ àmọ́ nǹkan tá a ṣe ni pé àṣù ẹ̀mí ọba rò ni o. ṣùgbọ́n sáré. kò ní kú àmọ́ kò ní wò kò ní gbádùn o lórí ìnira ni ọ̀rọ̀ wà àmọ́ kò ní kú. àwọn ọmọ rẹ ṣe ń sọ̀rọ̀ báyìí kí ni tèmi pẹ̀lú kábíyèsí gbádùn ayé ṣé fámìlì ni wá ni. àní kò rí ni kódà wọ́ọ̀rà látòrí dé ìkànnì ẹ̀sẹ̀ kí wọ́n bí ọdún mélòó la lè fi sọ àṣírò bá máa wà níbẹ̀ ní ogún ọdún lónìí gbọ̀ngbọ̀n yín ni ṣé kábíyèsí lè lo forty years lórí àṣọrọ yìí. ẹgbẹ̀rún ọdún lónìí gbọ̀ngbọ̀n yín ni. lórí àṣọrọ bẹ́ẹ̀ni. Ah, àwọn kan léèyàn ni àwọn kan léèyàn ẹja sọ̀rọ̀ ẹja alákọ̀ọ́kọ́ lọ́rọ̀ kí ni tèmi kára ní ah, àwọn kan ní kára ní jẹ́ni ló máa ná mi kí ni materials. Ah, ẹ̀mí ni ẹ̀ eh, ń eh, bá rí eh, fún mi ní ẹgbẹ̀rún mẹ́wàá. price ẹ̀ ò yàtọ̀ àwọn kan ní èèyàn ní ọ̀yà sọ́gbọ̀dì máa fẹ́ fifty thousand. fifty thousand. bẹ́ẹ̀ ni yẹlẹ àkọ́kọ́ ìkejì ọdọọdún kọ̀ọ̀kan ọdún kan kábíyèsí òkú o ìnira yẹn wà o fifty thousand. Hmm? ọdún mi táwọn fifty years ní kábíyèsí lónìí ìnira yẹn tí òkú fifty fifty thousand Ma fẹ́ lọ́dún. kò sí wàhálà. orí èrè kú ó dà gbogbo bíi tán ọ̀rẹ́ mi dé wọ́n jẹ àwọn ọ̀rẹ́ mi ìmọ̀sọ bẹ́ẹ̀ fún mi. kí mi lè jẹun báyìí. àwọn lè jẹun. èmi mi ò lè jẹ ọkàn balẹ̀ wọ adéwọnú ọlọ́ọ̀mà àjíkẹ́ ò adéwọnú ọlọ́ọ̀mà àjíkẹ́ ò adéwọnú ọlọ́ọ̀mà àjíkẹ́ ò mo pù ẹ́ lónìí torí jẹ́ abá pé gúlégún jẹ́ ọjọ́ bá bá pò ń lò ó gbọ̀nà ẹ̀yin ọmọláró ọmọláró kàmìsì adémọ̀wọ̀lú ọ̀yánú àwọ̀lẹ̀ mo pè yín lónìí kẹ́ ẹ wá dẹ́nu wò tèmi sambakwaba sambakwaba ẹlẹ́sẹ̀ kan tí ń bẹ́ lẹ́sẹ̀ méjì sáré ojú ọ̀nà mo pè yín lónìí o nítorí adéwọnú ọlá ọmọ àjíkẹ́ ni ẹ wá jẹ́mi ní ìhò tèmi kẹ́ ẹ wá lọ darapọ̀ pọ̀ mọ́ ayé ẹ̀ kẹ́ ẹ tara tàtà gbogbo wékéwé egbòkégbò tó bá wà nítorí rẹ̀ kẹ́mi rẹ̀ lè bọ́ ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ bọ́ ẹ̀mí yìí ni kọ́ máa lò ẹ̀mí yìí ni kọ́ gbẹ̀rọ ẹ̀mí yìí ni kọ́ gbẹ̀rọ torí ti wá di àgbàyẹ̀kú ẹ̀kú àgbàyẹ̀kú ẹ̀kú orí ìgbà ìgbà òwò àgbàyẹ̀kú ẹ̀kú ọ̀sọ̀ gbogbo lónìí gbogbo òkè òkè gbọ́ngbọ́n ẹgbẹ̀rún onílẹ̀mí gbọ́ngbọ́n òkè òkè gbọ́ngbọ́n gbogbo wékéwé egbòkégbò ọ̀pọ̀ náà gbogbo wọn ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ ìró bọ̀ àlójú ẹ̀rọ yìí máa ti bẹ́ gbogbo wọn. èmi ìfẹ́ bá gbogbo wọn ṣiṣẹ́ yẹn tẹ́lẹ̀ ìró bọ̀ àlójú ẹ̀rọ yìí máa ti bẹ́ gbogbo wọn. bẹ́ẹ̀ mo sọ. ẹ̀mí rẹ̀ mo sọ kọ́ yìí o. <laughs> bẹ́ẹ̀ mo sọ èmi ọmọ kí ló máa ọlọ́run ló ń jòkó tẹ́ bínú ẹ̀lú ọmọ aláwọ̀ fún ya òfò oníjẹ̀kù rẹ ọmọ mi lòkè tó pọ̀ nílẹ̀ màlẹ́ aláwọ̀ kó máa wà bẹ́ẹ̀. kábíyèsí mo ń suggest pé ká ṣe transplant mo rò pé transplant ẹ̀ máa bẹ́ẹ̀ ta sá àbí kí lẹ́yìn rò sá. sá arábìnrin mi tí o bá lè fẹ́ ṣe transplant fún mi ṣe bí àwọn ọmọ ìlú náà lọ máa bá ti gba kídìní tí o bá tó fún mi kídìní kan tó bá láti nira bá tún dé ẹ̀tún náà tó fẹ́ gba kídìní ẹlòmíì báwo náà lè sọ pé ọba tó jẹ èyí lóhun gbogbo olùtọ́ fi mí sílẹ̀ fún mi ní mẹ́sẹ̀gì. ilé sọ kábíyèsí. jẹ́ kí n lọ sẹ́yìn. Ah, kábíyèsí ẹ ti ń ro kíní ìjú bó ṣe yẹ lọ. Ah, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ time díẹ̀ mo sáré lọ rò wọ́n á tún ní any other option tàbá ti ní máa jẹ́ doctor I am tired. I want to go on joining my ancestors. Let me go and rest nǹkan tẹ bá fẹ́ náà ni màá ṣe pẹ̀lú nǹkan tẹ̀tẹ̀ wá sọ yìí màá sáré wo nǹkan mo lè ṣe sí ẹ kọ fún mi sọ fún mi. I am tired of this world. Ṣé ẹ bínú pé mo ní kẹwàá rí mi ní ọ́fíìsì? Ṣé ní ọ̀rọ̀ tí mo fẹ́ bá yẹn sọ yìí? Ó wà very very important. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí ni Ṣé rí ah, àwọn nǹkan tí wọ́n bá mi sọ lẹ́ẹ̀kan ẹ̀? Ah! ó rí bákan lára mi mo fi ní kí n fi tó yín létí ṣe ni kábíyèsí ń sọ wípé ẹ kí n wá ọgbọ́n kí n fi fún àwọn ní abẹ́rẹ́ kú àbí nǹkankan bẹ́ẹ̀ ṣe gan èmi kan ṣe ṣe abẹ́rẹ́ kú kẹ̀ ẹ̀sọ̀ tó ń ṣe yóò tí ì le tó yẹn ó ní nǹkan tá a lè ṣe sí wọ́n ṣàlè rọ kíní kan kíní kan fún mi kí n pè é. ẹ ẹ ẹ bóyá dókítà bóyá ìgbọ́ yín dáadáa kábíyèsí tí a wọ́n ń sọ fún yín pé kẹ́ ẹ fún àwọn lábẹ́rẹ́ táwọn èkú tí wọ́n gbẹ́ mi ni. ẹ lóòótọ́ ẹ mo understand wọn ṣe rí àìsàn tó ń ṣe wọ́n yẹn náà ó lé díẹ̀ mo mọ̀ pé nítorí wọ́n fi ìlà àwọn pains kan ló jẹ́ kí wọ́n máa sọ ọ́ ẹ̀ ṣùgbọ́n ẹ lágbára ọlọ́run ọlọ́run máa fún wọn ní àlàáfíà ṣùgbọ́n suggestion kan tí mo fẹ́ wá mú wà lélẹ̀ ẹjọ́ olóye ẹ má mú ní yọ̀bọ̀kẹ́ ṣe rí ó máa wù mí kẹ́ má jẹ́ kí kábíyèsí máa dá wa ẹ̀gbọ́n ẹnìkan tó máa máa wà pẹ̀lú wọn lẹ́yìn tí báwọn ẹgbẹ́ wọn fẹ́ràn dáadáa láti máa wà pẹ̀lú kọjọ máa sọ̀rọ̀ kọjọ máa ṣe so kò ní fàyè lẹ̀ fún wọn láti máa ronú débi pé wọn máa ronú ikú àbí nǹkan kan ṣe rí dókítà ṣe rí ìlú tó lọ́ba tó dúró bèèrè tó sì láwọn olórí rẹpẹtẹ inú nǹkan báwọn ò lè ṣeé ṣe tí nǹkan bá ṣe kábíyèsí ṣe é máa gbọ́wọ́ gbogbo wa iná mọ́ ọlọ́mọdé àríyíkú ọwọ́wọ́ ọmọ ọwọ́ olórí ìmọ̀ ẹ mọ tẹ́mi sọ fún yín gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi ní pé ẹ filẹ̀ kẹ́ fi dá mi ẹ dá sẹ́wọ̀n ẹ dá dá mi sẹ́wọ́n ibi tí ẹ sọ̀rọ̀ dé ó ti yé mi jù bẹ́ẹ̀ lọ ibi tí ẹ sì fi rán mi dé ń jẹ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí n ṣe sẹ́ tèmi nìkan ń wá yàn kan kúra á lọ lè bà kábíyèsí á mọ̀ bá ṣe yanjú àṣọ nítorí inú bí ọlọ́run níjà lógun kù ikú ẹ̀wẹ̀ lójú wa kọ́ ẹ fọkànbalẹ̀. ẹ ṣe kábíyèsí kábíyèsí báwo ló ṣe ń ṣe yìí báwo ti sún mi báwo gangan gangan ló ṣe ń ṣe yìí. ara mi. ah kábíyèsí ara ò ní ní ara ò ní ní kábíyèsí ẹ má sọ mí dòkú ọ̀sán gangan kábíyèsí ara ò ní ní ah. ojú ṣàlàyé fún mi bó ṣe ń ṣe ẹ̀gùn ní ká gbé travel out onírọ́ onírọ́ kò sígbà tá a lè gbé travel out onírọ́ yìí o. tí wọ́n gbé mi wọn pílẹ̀nì máa kú kí n tó dùn. ọlọ́run mi jẹ́ ọlọ́run mi jẹ́ mi ní dopò ọ̀sán gangan òun ní kú nǹkan kan ò ní ṣe é. kábíyèsí o ẹkú tọ́jú náà kò sí yàtọ̀. ẹ wo ẹ ṣàfihàn ẹ farabalẹ̀ ṣe rí gbogbo bá a ṣe fẹ́ rí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ọlọ́run fún wọn lálàáfíà. ẹ wo ara kan tí mò ń sọ ni pé kẹjẹ ká gbé wọn travel out láti jọ yìí o. ẹ ẹ mú sọ bá mi lóye gbogbo tí a gbogbo ẹ ṣé kí lọ́ọ́ wà lórí ìfòrí ní ẹ bá gbé ẹ má sọ mi ẹ má sọ mi wọ́n gbádùn àti pé ìyá wa ẹ ló bínú o ẹ ṣe gàrà fún wa ẹ fún wa ní ìṣẹ́jú kan kákàsáré bá bàbá mi gbóná. ìṣẹ́jú kan péré ni kò sì ní pẹ́. kí lè fẹ́ bá wọn sọ tẹ́lẹ̀ sọ lójú mi lóye. ẹ mọ̀jà ṣe bá wọn ọ̀rọ̀ orí bá wọn ẹ mọ̀jà ṣe bá wọn. ẹ̀ẹ́dẹ̀ ọlọ́run fún bọ́lá ọlọ́run mú ọ dáadáa lágbára lọ́wọ́ lẹ́dùá. Baba, ẹ ṣàfarabalẹ̀ ọlọ́run fún yín lálàáfíà ẹ̀yìn àmójú gbogbo ẹ̀ lọ baba, èmi ni tí ẹ lọ sọ fún dókítà tí wọ́n wá pè wá tí wọ́n sọ fún wa ń bẹ̀rù kódà. ẹ̀yẹ lóye ìwọ ni ká fi ní ju ìyàwó dì ká má lè pé díẹ̀ ẹ fi mí jù lórí àyàn mo sì dárò kó má ti pósù mẹ́ta tí mo gorí ìtẹ́ bàbá mi. ẹ gbádùn lágbára ọlọ́run ọwọ́ mi ò ní rọ ọwọ́ mi ò sì ní kákò ó ní àwọn tó tẹ̀lé ìlú. Ah, ẹ wo bàbá ẹ farabalẹ̀ sẹ́ẹ̀rí kàkà tí àdán kan báyìí tí èkú ìgbà ọ̀bẹ ni ó fara ká sáńbẹ̀ sẹ́ẹ̀rí tó bá jẹ́ pé rọrùn ni ah, àwa náà lè bá yín kú dànù ẹ àbí ikú òkan rọrùn ni. ẹ̀yin olóyè ẹni tí ò bá fẹ́ fi ìnira lólé ayé ara rẹ̀ nínú yín ẹ bá fẹ́ kó síbi táṣù ẹgbẹ́ kó yọ̀ǹda mi kó lè kí n lọ bá àwọn tó tó ra wa ìnira ara kábíyèsí pọ̀ jù. Ah, ìnira yìí pọ̀ pé èèyàn bá fojú kan kábíyèsí. Mm lórí bẹ́ẹ̀dì ilé ìwòsàn ah, èyí ó kàánú kábíyèsí ah, awo kábíyèsí bá lọ sinmi ó dáa jù nira yìí lọ wo awo gbogbo ọ̀nà tó o bá mọ̀ tá a bá lè tọ̀ kọba ó wájà kọba sinmi. kọba ó ṣe kí ni. kọba ó wájà ní àpọ̀. bó ah, sì ń la àfojújì horojìhoro ilẹ̀ pàdòdòdò ní sinmọ́ sí kòtò ọgbọ́n ẹ̀ nísàlẹ̀ ẹni rokúrò ọba ikú abárú wọn ní pápá ajá lóore àì rokúrò ọba. àbá wa àwọn òpèrè ọba ní kúrè wèrèwè ọba làwọn ṣe àwo àwo àrokúrò ọba àwo ẹni ṣe màjèsí ni ìfẹ́ ìtì náà pọ̀ lẹ́sìn kí látàwọn ẹ̀ lẹ́sìn kí kábíyèsí ọwọ́ àjà ẹ wá ara nínú kábíyèsí mi bẹ́ẹ̀ yẹn gan ṣe bẹ́ẹ̀ wá lé ìwòsàn ẹ sì rí baba lórí ìnira ẹ dókítà ilé ìbò pè wá ó ní tó ká wá nǹkan ṣe sọ̀rọ̀ bàbá kọ́rọ̀ ò tó yíwọ́ kábíyèsí gangan sì pàwá náà wọ́n fẹnu kọ́ àlétí ara ní àwọn kájà wọn lọ yìnbọn àwọn àṣẹṣọ ńlá sí wàá báyìí. ẹ wo fúra kábíyèsí gangan òun ló rán wa sí ọ gbogbo ọ̀nà tó o bá mọ̀ ní tọ̀ hmm. kó o lọ sinmi ó dájú wàhálà ti dààmú tí kábíyèsí wà ní ẹ̀yìn lọ. Ah! <laughs> Eh? Ah, eh, olóyè ah ìwọ náà mọ̀ ọmọ àbí ọmọ ni ó mọ̀ pé kábà tó gorí wa yìí ó mọ gbogbo ohun ti kó ra pè bí. Ah, ah, bó bá já ni ó rè sí ẹ bá wa wọ́gbọ́n i ara bàbá. ọ̀dà ti jẹ́ kábíyèsí fúnra wọn ló ẹ̀yìn olóyè bá mi a ṣe kù hmm. pèlú ẹbọ ńlá ẹ wò mí ẹbọ tá a wí bá a bá pèlò rẹ̀ tán tẹ́ni tí ọba gbé ẹbọ yìí tó gbé kọ́mọ́ kan lẹ̀ ni o ẹ gbọ́ kẹ́bọ yìí ọmọ kan lẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n bá gbé bá fi lè gbé kalẹ̀ gbàá kóńtọ̀mù tó padà délé eléró ti sangi. àwo ẹ̀yin dà ẹ dákun bẹ́ẹ̀ bá gbé ẹbọ yìí ṣé kò ní ní tí ó ṣe padà sórí àwa olóyè olóyè mm-hmm. ẹ bẹ́ẹ̀ mọ̀ pé èrè owó kó mọ̀ ní tẹ́lẹ̀ sẹ́ẹ̀mù kú tún bẹ̀ yìí olóyè. Ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni eré owó mọ̀ ní tẹ́lẹ̀ àwa ìṣe tẹ̀lé ìtẹ̀lẹ́ wa bẹ́ẹ̀ bá ti wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ ìkọ́lẹ̀ pẹ̀lú. olóyè àwọn kan lè àwọn kan lè wòbí wòbí wòbí ṣàánú fún mi. kí ló dé. wọn láti dé olórí bí mo ṣe múra orí kẹ́mi ó ti ń dùn wọn ni wọ́n fẹ́ lọ ṣètùtù kí kábíyèsí kú ìnira yẹn pọ̀ kábíyèsí ti pe àwọn olóyè pé kó jọ kí wọ́n jẹ́ kẹ́mi ò bọ́ wọ́n lè ti gbà láti ṣe àwọn àpòpọ̀ lé jẹ́wọ́ gbè. kábàdàbọ̀ kábíyèsí àkú. kábíyèsí ò lè kú. kábíyèsí máa kú. ẹ̀mí kábíyèsí lọ́wọ́ mi lọ́wọ́ lọ́wọ́ rẹ lọ́wọ́ ẹ̀mí kábíyèsí rẹ̀ ń wò. ẹ̀mí kábíyèsí. ẹ̀mí kábíyèsí nù. tábàdì pẹ́pọ̀ kò lè kú. kò lè kú kó lágbèdè méjì ayé ìkan lọ kó lọ sí nǹkan tó jẹ tó jẹ bọ́ lọ kábíyèsí ò lè kú. ẹ̀dẹ̀ kábíyèsí wà ń bí. ó wà ń bí. kábíyèsí ò lè kú. kò lè kú. kò lè kú máa yọ ara kí ló ń jẹ. tí bá gbé ẹbọ yẹn hmm. tí kábíyèsí ò bá ti kú hmm. five hundred thousand yàtọ̀ sí fifty fifty tí mo sọ owó wà lọ́wọ́ mi owó mi ò tí mi ò ráyè náwó báyìí owó wà lọ́wọ́ mi àwọn ọmọ ni àwọn ọmọ ni o máa mutí lọ́wọ́ ìkọjá lọ́mọdé wa kánú. àwọn gbọ́dọ̀ jáde mutí inú ilé làwọn ti mutí. owó tí wọ́n kó wọn máa wọ fẹ́ẹ́ máa fún mi ọmọ kankan ní mọ́tò. ẹ dà pọ̀ bó. màá wọ́n fún ẹni fifty thousand sí ẹ̀ <laughs> tó bá di ìgbà tó bá gbé tutù tán kí abẹ́sẹ̀ bá kú màá fún ẹ four fifty o. ẹ dà pọ̀ bó. kí ló kọ́ mẹ́. ẹyìn àwọn gbẹ̀mí àwọn gbẹ̀mí àwọn gbẹ̀mí lápàǹdèdè ní kọ́lé tán ní yọjú ẹ̀ sódòdó dúró. ní yọjú ẹ̀ sódòdó dúró. adáwòye polú. adáfòye polú. tíṣọmọ ọkọ̀ fà gbọ́mìrìgún.

ẹ róye kankan. Ah, ah, àwo àwo ṣé kábíyèsí ọwọ́ àjàwò ní gbó ah, nígbà tó o sì lẹ́yìn odi. àgbẹ̀bọ ẹ̀sìn yẹn yẹn yẹn ẹ̀dí ẹ̀bọ̀ bọ̀rọ̀ kalẹ̀ wọn tó bá ti kalẹ̀ báyìí tó eléré oṣù eléré lọ́kọ̀ tí oṣù yìí mẹ́yì. èmi ló wá dé báyìí. ẹ ẹ wọ́n á bì í. ẹ ọ̀dà ẹ ẹbọ tí èsì pé di rẹ ọkan lẹ òun náà ló ní títí hmm. ẹ bá ti kan lẹ ilé owó sunsun ilé owó ọwá sunsun wá láti dé ìlú oṣù àwọ. olóyè ẹ fọkàn máa ní o. ẹ̀gbọ́n tiẹ̀. ẹ ká bí ọ̀run ìlàlẹ́ rẹ̀. ẹ bí o bára bí o. bára mi àgbọ́n mi rè gùn a gbọ́dọ̀ pariwo eléyìí o. Ah. a bàbá sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ mi là tó bá ti jẹ́ ní orí wà kí ló wí. olóyè hmm? ẹ ṣe sùúrù. ọ̀dà kí wọ́n kàn ní kémi ó kàn kọ́ni kọ́ni méjì kì í kan nípa. ẹ wò ó kábíyèsí ti dọ́gbọ́n sọ́ra ara ẹ̀ tẹ́lẹ̀ ká gbẹ́bọ látòní gbogbo ọdún lónìí kábíyèsí ò lè wájà. èyí ti jẹ́ kábíyèsí ti sọ àsọ̀rọ̀. àsọ̀rọ̀. àsọ̀rọ̀ àwo kí ni já sọ̀rọ̀ kábíyèsí ti sọ ẹ̀mí ara wọn rọ̀. wọ́n sọ ní ara wọn. èmi ní jẹ́ bẹ́ẹ̀. kábíyèsí ti sọ ẹ̀mí ara rẹ̀ rọ̀ síbìkan. ọ̀tún ìyálóde. kábíyèsí ṣokò àìkú ni. ẹ̀yin lèmi náà ń gbọ́ yìí kí ni kábíyèsí wá fún wa gbogbo dídí sẹ́wọ̀n nígbà tí wọn pọ́n ti sọ ẹ̀mí àwọn ará rọ̀ kí ni wọ́n ń dà wá láàmú sí. ẹ dákun awo ta ló bá kábíyèsí ṣàṣọwọ́ gbogbo ni ẹgbẹ́ kọ́. èèyàn wa ni iṣẹ́ tẹ́ ẹ ṣe báyìí ẹ gbọ́ hmm. ẹ padà lọ bá kábíyèsí tó bàbá o ń bọ ẹ fara pamọ́ sí bí wọ́n bá ti ṣàlàyé. àwọn kábíyèsí pé kábíyèsí àdáṣòwò bí èwe nígbà tẹ́ ẹ ti mọ̀ pé gbogbo bó ti ní oníbàkan ẹ kí ló tẹ̀ ń ta àmọ́ ẹ wá fún àgbo dídí sán kábíyèsí ó kú díẹ̀ káàtó. ọ̀tún ṣé ọmọ tó ń pa òye mi. kábíyèsí gbogbo ọtí gbẹ́lẹ̀ kò sí ìtòyè yẹn bẹ́ẹ̀ ó yí ewé sì yà wá náà nígbà tá yìí mọ̀ pé ẹ ti gbẹ́mìí yẹn kọ́ bìkan kí lẹ̀ ń dá àwọn wá fún. èmi sọ èmi mi kọ́. bẹ́ẹ̀ ni o kábíyèsí bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o. ẹyin lóye arábìnrin ní irun ṣe ní kẹ́ẹ̀jì ń lọ bá àwọn tó ní ní. wọn ò fẹ́ forúkọ burúkú rẹ̀ mi ṣe ní ẹ̀jẹ̀ mọ́ pàtẹ́ mi lọ. bí n bá ní wọn ò ní kú bàbá tí ó tì mí sọ́nù ẹ̀yìn ò sí i fi pásíkò elédò àbátò ṣe tú ẹ̀mí mi kọ́ tí máa sọ pé kẹ́ máa dàrún káàkiri. Ah! ọ̀tún kábíyèsí lè ṣe bí akínni ara ni mí ara ni mí mo ṣe ní ṣe bí akín kódà tó bá yẹ pé èmi mo tú ẹ̀mí mi kọ́ tí wọ́n dààmú yín káàkiri pé kẹ́ mo wá bí ń ṣe lọ ìpè ọba adéwọnú ọlá kókò ló di jalajala. kábíyèsí kábíyèsí ó tó ó tó ìyálóde kábíyèsí kábíyèsí wọ́n ní bọ́rọ̀ bá gòkè tó kọlẹ̀ ó tún kó bí àgbèsí. baba ọbí ah, yòókù bàbá olóyè ní kẹrin ní sùúrù fáwọn ọmọ àti oyọjú sí yéé sìn. ọ̀dà owó àwa náà kanjú láti wákàtí kan nínú wọn bá wa. àbí bẹ́ẹ̀ ni sùwàlà. èyí agbọ́dọ̀ wà lóyún àwọn bàbá gbogbo nǹkan láyéláyé. Ah, olóyè rè olóyè kànú ẹ mọ̀ bẹ́ẹ̀. bàbá olóyè kànú ẹ mọ̀ bẹ́ẹ̀. ọ̀tún ọ̀tún instant right ẹgbẹ̀lẹ́ sí àbínú pé mo dá yín dúró. àbínú kẹ kí a ní jẹ́ bínú. ṣé o sinú màrí. bẹ́ẹ̀ ni ìyálòde ọ̀ya. Ah. ọ̀bẹ̀lẹ̀ ẹ ṣe o ẹ lè kó awuyewuye ìlú yìí o. a fi sùúrù. agbára ọlọ́run ọlọ́run á fún yín ṣe o kó wa jẹ pẹ́ o. kí ni kan ló ń kan wá lómi inú bàbá lóye ààrẹ kábíyèsí yìí ń le sí i ni. gbogbo wa ni ìyálòde. agbìyànjú agbébọ agbétutù síbẹ̀ náà kọ́ ní gbogbo ìjásí ìlú wa ní ó ṣeé ṣe kí àṣírí kan wà lẹ́yìn àti kábíyèsí gẹ́gẹ́ bí oyè abọ́bakú tẹ̀ jẹ wọn ló ṣe ń ṣe kí àṣírí kan wà lẹ́yìn àti kábíyèsí tí ò hàn sí ìlú àtàwa olóyè pé ká wá bá yín ká béèrè kí dà lè ṣe sí i ara ní kábíyèsí púpọ̀ o. ọ̀pọ̀ jù ọ̀pọ̀. ara ni wọ́n gan o. ẹgbọ́n ọ̀tún. rárá ìyálòde ló mú àbá wa ó wá nà sáàárín àwọn ọ̀nì ìlú wa rò pé tí wọ́n dáná kò burú ká jọ wá. ẹ bọ́ tó tẹ̀lé wọn wá. ní ọ̀rọ̀ ọdún ni àwọn máa wò nínú rẹ̀ kí ló bàjẹ́ bí ó ń lò ní tó tù. ọtún ọtún oṣù láìsí. láì mẹkẹ láíláí àà ládùú gbogbo tó dùn mí ti rí mi nítorí àà láíláí a ti ń gbà fi school ti pé a sì ti ń gbọ́dọ̀ school ti pé èwo lò sí school ní tí ẹ bẹ́ẹ̀ máa sọ òsì school ni. ṣé ibi tó bá le ibẹ̀ là ń bọ́kùnrin èmi tí mo gba òye àtọ́ba mo ti mọ̀ pé tó bá bá kú lónìí kí n tẹ̀lé ni. Ah, ah, awo èmi ò sọ fún yín. ẹ̀rí èmi ò ní kọ́ ń kọ́ ọ kankan. pẹ̀lú lẹ́yìn tó bá wà ní tó yẹ kí ọba yẹn gbà. kò yẹ kò yẹ nígbà kò yẹ. a ò bí kábíyèsí. Eh, thirty seven lẹ́yìn ni mi kú mbẹ. thirty seven years o tó sùn mélòó tó dórí ìrora yìí. ibi sùn kẹta náà nì. ẹ eh, o ṣé kò ní sọ̀rọ̀ wa lẹ́nu pé ọba thirty seven years ó kú láàrin three months tó lórí yìí. I wonder o eh? bẹ́ẹ̀ ni I wonder. gbogbo àdúrà àti eré tẹ máa sá ni pé kọ́lọ́run tẹ kábíyèsí o lálàáfíà kó dẹ̀ pẹ́. ṣùgbọ́n tí kò bá ti yá o kò sí ní táwọn èso sí o èbí hmm. ti bá ká mú o hmm. ọrùn mi rè o ọ̀tún ẹ̀rọ abẹ́ o. kí n mọ sọ kí n mọ sọ ṣé n mọ sọ. mo máa bá wa kú mo ní hmm, kí nǹkan dá lọ́wọ́ à ń bẹ̀. tẹ bá wa dé palace kí lè fẹ́ wí báyìí. olórí ọ̀tún á jíṣẹ́ fún wọn. Ah, ah, ah. yóò jíṣẹ́ yóò ń do àwọn bá kú ń do kí gbogbo ó ṣe rọgbọ o ni wọ́n sọ kí kábíyèsí rẹ̀ kẹ́mi wọ́n sì gọ̀ fàkàtì ọ̀tún hmm? ọ̀tún hmm? ní tí mo sọ ni wípé kò yẹ kí kábíyèsí ó kú ṣùgbọ́n tó ló ń bá sọ pé kú ti dé kò sí ní ta ṣe sí i. ọlọ́run pẹ̀lú yín o ẹ jẹ́ kó sóúnjẹ fún yín. ẹ jíjẹ kẹ kábíyèsí ọ̀yà tún wá máa jẹun ọlọ́mọdé àríyèdì bẹ́ẹ̀ ni wọ́n yàrá tún dẹ ẹnu búkú nù ó ti dẹnu ìyá. ọ̀rẹ́ ṣe ọjọ́ rẹ̀ ti. ọ̀rẹ́ ṣe kì í ṣe wípé ẹ̀yin àtàn olóyè ẹ̀ ń dìtẹ̀ ni. láíláí èmi ò láíláí mo jẹ dìtẹ̀ èmi ò sí ní ọ̀tẹ̀. ọ̀tún ṣé kì í ṣe pẹ́ẹ́n pẹ̀lú wọn dìtẹ̀ mi. láíláí èmi ò mọ̀ sí ní ọ̀tẹ̀. èmi ò lè ní kí kábíyèsí má kú ṣùgbọ́n eré ìbò ṣùgbọ́n eré pé ah, ọba tó ṣẹ̀ṣẹ̀ dé tí o ti pẹ́ pẹ̀lú ìdí kékeré yẹn. àbí ntẹ́mi rò nìyẹn o. ntẹ́mi rò nìyẹn o. ṣùgbọ́n gbogbo náà fẹ́ ṣe hmm. ẹlẹ́yìn ṣe tutù. àwọn ṣe àwọn ní ṣe. ẹgbẹ́ bọ. àwọn ní àwọn ní wọn dìtẹ̀ àwọn olóyè burúkú àwọn lẹ́nu kò tẹ ọ̀dà ọ̀dà tó pẹ̀lú rẹ̀ ni àṣẹ àṣẹ ọ̀dà ọ̀dà ọ̀dà. kò sèré tẹ́lẹ̀ sá àdàbà gbòkèrè pẹ̀lú ìbò ẹ̀mí kábíyèsí wà lórí ọ̀sẹ̀ kò lè bọ́ láyé mi tó mo gbọ́n jù yín lọ oṣù mẹ́ta mo yóò ṣètò láàrin oṣù tó yóò ṣètò láàrin náà tẹ̀lé máa ń pèlè máa rí ni ìwé ẹ̀dá ló bá kó tírí mọ̀tò láàrin òkú dànù báyìí pé ó lè tẹ̀ bá fọ́ yọ ọdún kó tó dáa abẹ́rẹ́ rẹ̀ lórí tírí mọ̀tò abẹ́yẹ lórí relevant no record ọmọ ọdún. àgbàgbà. kí ni ó gbá mú nínú ọ̀rọ̀ lábọ́ bá kó sọ yẹn. Ah, gbogbo ara mo ti gbá mú kódà wọn gbá ń báyìí mi ò sì gbá mú rí ah, kò sí máa fẹnu sọ ni ah, ẹ wo òun náà gbádùn wa yóò gbádùn wa ẹ̀yin èso. tó ẹ̀yin tó láyé ẹ bọ́ tọ̀gọ̀dọ̀ mú wá gbé yìí o lórí àsorọ̀ tí kábíyèsí sorọ̀ ibikíbi tó bá wà kẹ́ ẹ lọ jẹ́ aráyé o wọ́n tún gbé tọ̀sán ẹ àti torú àti tọ̀sán ẹ jọ ṣiṣẹ́ pọ̀ ni níbi tí àsorọ̀ yìí bá wà kẹ́ ẹ lọ já nítorí pé ọjọ́ tí àkéréjùpọ̀ bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà ní kànlẹ̀ pa àkọlàdé là ń tilà ọ̀sìn bí àtọ̀sìmọ̀ bàbá kọlà yìí dé ní ọmọ ẹni ẹ lọ já o. ẹ bá ẹ ṣiṣẹ́ ibi iṣẹ́. bàbá nǹkan ló jùlọ ọ̀gbẹ́ni fún mi. wọ́n dẹ̀ sẹ́ kí ẹ mọ̀ ṣe ẹ mọ̀ ṣe dáadáa. ẹ èmi náà kọ́ ọlọ́run ọba ní o rí gbogbo nǹkan tẹ̀dá bá ti ń ṣe láyé yìí ti ń ṣe tí sì ń júṣe fún agbára ẹ̀kọ́ agbára ọlọ́run ọba ni. bàbá bẹ ṣe wù mí ìyá ń jẹ mí gidi gan ni mo ní ìṣòro gidi gan ni o. ìṣòro. a bàbá ó pọ̀ ìṣòro. bẹ́ẹ̀ ni sà. kí ni ìṣòro rẹ. bẹ ṣe wù mí ni ìmí ìyá mi ní bàbá ẹnìkan ṣoṣo tó kù fún mi ni ọkọ àfẹ́sọ́nà mi òun ni ọ̀rẹ́ mi tuntun gbà lọ́wọ́ mi. ọ̀rẹ́ ẹ gbà. bẹ́ẹ̀ ni sà. òkú ah, ah, díẹ̀ káàtó. bàbá ṣé ìyín náà rí báyìí. ẹ kí ló wá fẹ́ kí n ṣe fún un. bàbá mo fẹ́ kẹ́ bá mi pa. Ah, kí n bọ́ pa. bẹ́ẹ̀ ni bàbá. orí bíbẹ́ kọ́ lòdò gùn orí fífọ́ kí ló dé mo ṣe bọ́ọ̀ pé kí n bọ́ wá oògùn tó fi pa láàánú tó tún jẹ́ aláàánú tó jẹ́ aláàánú títí ẹ̀ lọ ni àbí tó tún fi ṣoríire bàbá nǹkan tó ṣe fún mi ò dáa. ọ̀rọ̀ ẹ yé mi. mo ní ìyá mi ní bàbá ẹni ẹni tí mo sọ èmi mi kọ́ ló kù fún mi bí ìyá àti bàbá ó lọ bí ìṣùgbà bàbá ẹjọ́ ṣàánú mi. bàbá bàbá bàbá. nǹkan ah, ṣe ah, bàbá ìwé bàbá lọ kí ká lè di ọlọ́run àwọn rẹ̀ adínú wọ̀lú. Ah. sàmbà pàbà sàmbà pàbà ẹlẹ́sẹ̀ kan tí bẹ́lẹ́sẹ̀ méjì sáré kí ló dé kí ló dé ilé ilẹ̀ pa là parí. ẹ máa bọ wọ́n wò wọ́n àwọn nọ́ọ̀sì ẹ wọ́n wò wọ́n bá wọ́n wọ́n. kábíyèsí bó ṣe ń ṣe. kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. ṣẹlẹ̀? Kò sí kàkà. ní olóyè ẹlẹ ẹlẹ ọgbà ọgbà ẹgbà ọgbà ọdún ẹgbà ọdún ẹmọ lè ti ẹdá jókòó ẹgbọ kábíyèsí àwọn ni wọn ní kẹ fojú kan àwọn ní ọsibítù. kábíyèsí lọ́sibítù ẹ mọ tó ṣẹlẹ̀ jọ̀wọ́ ẹ jẹ́ ká jọ ṣeré kòrò nǹkan bá fẹ́ gbà ẹ sọ fún mi. kábíyèsí lọ́sibítù ṣe é ṣe kẹ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ kábíyèsí lákọ̀ọ́ bàbá wa ó kàn ìwòsàn yẹn wà ní etí ẹ̀ sọ ni pé kẹ́ ẹ̀ yọjú sọ́nà lọ́sàn. ó ti wá àgbẹ̀ ìwé ó ṣe tẹlifóònù èmi. kò sí wàhálà kábíyèsí fẹ́ rán wa lọ sọ́dọ̀ gómìnà fún pàdé kan bẹ́ẹ̀ni wọ́n wá fẹ́ kó jẹ́ ẹ̀lẹ́ máa ṣaṣíwájú wa lọ. ẹ̀gúsẹ̀ ṣe náà ètò tó fi ní ká wá pè é wá ẹ ẹ ẹ ẹ̀jẹ̀ sáré rí ọ̀tún tó dáwọ́ mi ọ̀tún ẹ̀dá ìra. kábíyèsí ò lè fọ̀rọ̀ yín sí ẹ̀ kábíyèsí ò lè fọ̀rọ̀ yín sí ẹ̀ ní lẹ́fù náà jọ wá tó yẹ ká máa tara wa. kọsẹ̀ tán kọsẹ̀ tán bí kábíyèsí tí kábíyèsí ló ní kẹ wá ṣe pé kábíyèsí tí ọlọ́run jẹ́ ẹ̀rù bá mi o. ẹ fọkànbalẹ̀ ẹ ṣọ ẹ wọ́n láì ọlọ́run ọlọ́run ẹ fọkànbalẹ̀. Olóyè ọ̀tún àwọn ni wá jájú. Kábíyèsí o, kábíyèsí o, ọmọ rẹ̀ ti sọ́n mi. Kábíyèsí o, ẹ̀sùn máa jẹ́ gba owó ìgbà. Àwọn ti balẹ̀. Kábíyèsí. Kábíyèsí wọ̀dà. Ọmọ wọ̀dà. Ọmọ wọ̀dà. Yéè! Ẹgbẹ́ ẹ̀sẹ̀ mi yọ̀ tó. Àbọ̀bàkú iná láti rí yìí. Kí ni àwọn ọmọ tó wọ̀ kí ti lè bá òun fẹ́ wọlé? Bá a ṣe é ṣe inú. Ọjọ́ ìwá. Ọjọ́ ìwá. Ẹ ẹ̀sùn tẹ̀ àwọn tí wọ́n máa ń bá ẹ̀sùn lọ. Gbogbo agbègbè táwọn àwọn ẹ̀ṣọ́ tí wà lórí ọ̀sán ìgbèrè lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́sùn fún àríkẹ̀kẹ́ kan mọ́. Ìfẹ́ ìkùnfín àbẹ́sẹ̀ mọ́ ọ̀rọ̀ tí wọ́n mọ́. ¡Ay, no!